òkè mo wà pa mo wà pa nígbà tí mo bí ẹ lówó tó ti fún mi láti jọjú. ọ̀rọ̀ wo ló wá mú lé tó bá wọn mm. sọ̀rọ̀ wo ló tó sọ pé ọ̀ wà pa. owó tó owó tó kẹ owó tó kẹ lórí. kì í ṣe pé kò lọ́wọ́ ní tí ń fún ọ. kí ló wá dé tó wà fún mi. ẹ n tó sẹ ni pé oye owó tí n fẹ́ fún ọ èyí tí n bẹ nílò tó yẹ tí n fẹ́ fún ọ ìdí nìyí tèmi fi sáré lóko àwọn èso wò yìí inú oko mo ti tí n bá délé báyìí ńlọ tà ni tí n bá ti tà n sì ń fún ọ lówó. ọjọ́ wo gangan gangan gangan ló fẹ́ fún mi lówó. o ah, ah, tún bí ọjọ́ tí n ti fún ọ lówó ọjọ́ téèyàn bá rí bí ni bí wọlé òní olóòní fún ọ òní olóòní. láago mélòó. ah tọ́ba di ní ọjọ́ lọ́rùn fún ọ. nínú nífẹ̀ẹ́ rẹ̀ fún ẹ pé. mo fẹ́ràn rẹ pọ̀. alani ah, alani ọ gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ mọlẹwà ọkàrìlá yẹ alani kí ló ń sá lọ fún ẹ̀rù ń bà mí ṣé mo gbé eégún ni ah, ọkùnrin ní ọkọ yẹ kọkùnrin ọmọ abẹ̀rù tí ń bẹ̀rù yìí. ó dùn rí ìwọ náà ṣe fi hàn kí wàá ló mú ọtọ̀ ń bẹ̀rù ọmọ tó sì dùn òtì náà kì í ṣaláàbọ̀ ara òun náà ṣe fi hàn ó yingi lójú ọ̀yẹ̀jẹ̀ létè kí wàá ló dé irú bẹ́ẹ̀ ṣe jọ dúró òun kò rí mi kò o dúró kò sí wàhálà ń bẹ o ṣùgbọ́n nǹkan kan tí ó tẹ́ mi lọ́rùn ni pé ahun ọ̀làhun òun sìn jàpá òun mú rèrè níbo yánnibọ̀ wà kúrò ní ẹ̀yìnkùlé rẹ̀ ní ti jẹ́ bẹ́ẹ̀ ní pọ̀ láhùn ahùn rẹ̀ pọ̀ aṣọ tí ẹ̀ ń bọ́mọ mi ń sọ̀rọ̀ àti mo lè mú wà àtọmọ mi pọ̀ níbi tẹ́ẹ̀ tí mo dì mọ́ra yín ní ìwọ tó jẹ́ wípé níjẹta mo rí ọ̀tọ̀ nkọjá lọ wájú ìta mi bẹ́ẹ̀ ni kó o lè mọ̀ pé mo rí àgbàdo lóru o sì máa pààrọ̀ lọ́wọ́ àbí ṣùgbọ́n kò sí ti ń èsè nígbà tó o ti kàn mí níbi tí ń dùn mí lánàá náà ọkọjá mo rí ọ iṣu lóru òrù háhá báyìí tọpọ tọrùn ti wọ ọ o pé ìyá wa ẹ mọ̀ kú kalẹ̀ o ẹ gbàsù méjì kẹrin ògùn yẹn jẹ o ìwọ ọmọ pé gbàfúnra jínlé ni gbàfúngbàdà ló kù ọmọ oko tí ọba fi ìbẹ́pẹ ránṣẹ́ oná ò lè jẹ búrẹ́dì o bẹ́ẹ̀ ni éńgbé èèyàn bá da mí wájú báyìí ní ọ̀tẹ̀lẹ̀ tútù. ẹ má bẹ̀rù ìyá wa. Ah, ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ní kínní ọ̀fẹ́ ní káwa náà máa fún yàn ṣùgbọ́n tí yóò ṣe àgbàlagbà abẹ ni wípé irú oúnjẹ tó ọmọ rù kọjá àwọn ọmọ já tèmi ńlẹ̀ pé tó àìkọjá lójúdi ọba ká má kọba òun rèé ò yá wa njọ èlùbọ́ njọ gàárì níjọ kìnní fùfú tẹ ẹ máa ṣe mọ̀mọ́ jẹ́ o mọ̀mọ́ jẹ́ gbogbo ẹ̀ ní mọ̀mọ́ jẹ́ ìjọ ọ̀ṣù kódà bó fún lẹ́gẹ̀ẹ́ ń èsè láfún bẹ́ẹ̀ ni àbí ṣé mo tọrọ owó lọ́ọ̀rẹ́. ìtọrọ owó lọ́ọ̀rẹ́ ṣùgbọ́n tọ́wọ́ bá fún mi ń wọ́n gbà o àwọn ọgbà ọlọ́run òbínú sí oúnjẹ ọmọ ni àjẹmọ́nú sí ni. ó ṣàtúnṣe ìyá wa. ó ṣàtúnṣe. ó ṣàtúnṣe. ọ̀dà yọ ṣàtúnṣe ah, <laughs> ọkàrí kọ́ ṣàtúnṣe ńlọ́dà ẹ̀sẹ̀ wà lọ́wọ́ àníṣu tó gbé kalẹ̀ yìí ni <laughs> mo jẹ́rìí ah, ah, ọwọ́ rẹ̀ wú ní nǹkan oko àwọ̀ ẹ̀ dáa pọ̀ ilẹ̀ ọmọ dáadáa mm. bá ń gbé kínní ilẹ̀ eh, eh, bá a mú iṣu mẹ́fà síbẹ̀. báyà kò sí wa. máwọn ilé ìtọ́ tó gbórin tó gbórin àwọn wíníwíní ibẹ̀ gan lọ sáà mùsùlùmí mọ́ mi. Ah, ah. ọ̀dà àbá àbí ọ̀tí ọlọ́run ni. ọdún ah, mọ̀ mi nù. ojú rẹ ń fẹ́ kọ́rẹ́ lọ díẹ̀ o. ọkọrẹ kẹ o. bí ọba ti ti ọlọ́run jẹ́ wọn bọ̀ kóṣù rẹ padà kẹ́mi náà sì máa ná ọmọ ọmọ mi lọ. ẹ má sìn ẹ má sìn yẹn dákun ó tẹ lọ́hùn. gbèrú mi yọ̀dà fún ọ ọ̀kadì láyé ìwà náà jẹ wọn mọ́. sórí kò sí wàhálà o kọ̀sẹ́ tó lè halẹ̀ mọ́ yín n bá lọ tán ibi ọba gbọ̀n ni ẹ̀fọ́ kan lára ẹ̀ kì í fi nǹkan kan sí èèyàn o ojú òsì ní rí ogbélé ìròyìn ibẹ̀ ni ọ̀pọ̀ ṣé o ti gbọ́. ẹ farabalẹ̀ o kò sí wàhálà fọ́ọ̀kan gbogbo ibi ọba wù ọ́ láàrẹ̀ wọ́n gbọ́ ọ̀fẹ́ lọ́lọ́run fún wa. àti kékeré lórí ẹ̀ka ti kéka ìlókò. kí ló wá ń wù kí ló ń wù kí ló ń wù náà kò sí nǹkan kan èmi kàn ń wò wọ́n ni. o kàn ń wò wọ́n ni ló wá ń wà kọ́ sí wọn fẹ́ẹ́ máa ṣe yá kó máa ṣe ọmọ ìlú láìpẹ́ ẹsẹ ni ehm, mo ṣe ẹ ti ń oṣù wa ń wá àbàkan ìsìn wọn lọ. àmọ́ kan wò wọ́n ni kò sí nǹkan. kókó làmì rán fáre tí. kìí ṣe kí bí a mo fi taratara gbà. mi ń sọ láti wọn àwọn méjèèjì ẹni ṣòkòtò ọlá kàfàǹṣà a màlárí kùrọ ọkọ tólúwa rẹ tiẹ̀ kúkún fẹ́ nù yóò ṣe mọ́ o ìjẹ̀sẹ̀ mọ́ bìtà bọ́wọ́de. mo sún àìfi ni pé ni àìfi pé yàn Ni mo mara ọkọ sábà tẹ́wọ̀lù kò sí rẹ́sikẹ́ẹ̀tì mọ́ níbi kankan mo sún n ò lè ṣe bẹ́ẹ̀ sí bú ọ̀dá wa bàbá tiẹ̀ n ò lè ṣe bẹ́ẹ̀ sí bú ọ̀dá wa tọ́jọ́ bàbá tiẹ̀ a gbọ́dọ̀ mo fẹ́ràn rẹ ju gbogbo tó ń ṣe ń lọ o. òjò ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ṣé dandan ni pé kí o fẹ́ kí mo sún sórí ire tipátipá sọ fẹ́ kí mo sún sórí nínú tipátipá ni gbogbo àwọn ọmọ àbàyọ ṣe fẹ́ fàrọ̀ síbi tí wọ́n ti sórí ìjẹ́ pé lórí wa torí tá a bá lọ gbòòrò tá a bá padà wá kọ́ ba lè lólórí rẹ̀ yàtọ̀ sórí búkú dọ́dọ́ kí n wá sórí rẹ̀ ẹ ẹ ẹ ẹ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ èmi náà mọ̀ àmọ́ sóò rọmọ ọmọ dáadáa ni kò yọ ẹ bàbá rẹ̀ náà tó jẹ́ ẹ bùrọ̀dá sáwà wọn wọn wọn fọwọ́ burúkú mu wa ẹ ọlá tí òun náà jẹnu. sọfẹ gbọ́ sọfẹ gbọ́ advisor oh, oh, oh, hmm. kí hmm. ni advisor ọmọ. olórí náà ọgbọ́n gan ló fi ló mọ ju mi lọ ọgbọ́n òyìnbó jù mí lọ ọ máa tọ́ mi sọ́nà náà ni ìyìnlá kí n advisor èèyàn kọ́ gbọ́ ì máa fẹ́ kí ẹni ẹni tọ̀hún káyè rẹ̀ bàjẹ́ kọ́ lọ kọ́ wá padà wá pé advisor jọ sí o wá fún mi tí n bá ní kó wá san yìí báyìí ìyẹn yóò kọ̀ láti san yóò san wá bí ò ní san o ṣé yóò san. mo sún mo sún. Ah, ah sẹ́mi ò rí kóòtù lẹ́wọ̀n sọ fún fún kọ́kọ́ sí ni lórí ẹsẹ̀ wo máa bá a ní sè. àgbẹ̀. àgbẹ̀ ìyá rẹ ńkọ́. àgbẹ̀. dákun pẹ̀lú àgbẹ̀ tó ń sọ gbogbo èèyàn tó bá gbọ́ nìsọ pé bàbá rẹ lágbẹ̀ àti ìyá rẹ wọ́n rò pé kó ńlá wọn ni o wọ́n mọ̀ pé kó etílé wọn ni èrè wo gan ló rò pé ń bẹ lórí iṣẹ́ àti ìṣẹ́ tí bàbá rẹ ń ṣe gbọ́ mi dáadáa sórí ẹni tá a fọ̀ fún yìí òun ni ó la gbogbo ẹbí yẹn pátá yàtọ̀ sí pé ẹbí yín sórí bọ́ọ̀ ti sọ pọ̀ ṣe mọ́ òun ara rẹ nìkan kọ́ ló kó bá o ò fẹ́ báyé ní àtìkejì mi jẹ́ ni kò sí nǹkan mo sọ ah, àwa náà mọ̀ páà ní nǹkan kan olóòbùkú torí kẹ̀dùkẹ̀dù òun làwa náà la ní gbogbo wa gbára lé kò yọ nìsín tètè ya gbà fún káyé bàbá rẹ àti ìyá rẹ ó lè da àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí ọgbọ́ mọ̀ sí hmm, dá mi lóhùn ọgbà àbọ̀gbà mo ti gbà lórúkọ yín. ẹ lórúkọ Ọlọ́run yóò sì yẹ ọmọ dáadáa ni ọ eyín tó dàrú mọ dojú tàwọn òbí rẹ. ojú olúkú ló yẹ ojú ọ̀rẹ́ mi. gbọ́dọ̀ ọ̀dà gbọ́dọ̀ ọ̀dà ọ̀dà. ndélé oye ee o ti rí n tàwé nù o tún kúnlẹ̀ obìnrin ni mò ń kúnlẹ̀ ah, wọ́n sáàpù rárá oh my God ah, kó jẹ́ mi lọ́lọ́run fún nírú owó báyìí ah, wọ́n sàkọ́kù àwọn obìnrin gan mọ̀ wọ́n mọ̀. Ọlọ́run ti fi ọsá yẹ dúró bẹ́ẹ̀. kọrẹ kò sí lábu wo bí jàre ọ̀rẹ́ wa mo fẹ́ mọ̀ bóyá ọlọ́pọlọ lóòótọ́ àtòdodo ó mélòó gangan lọmọ wípé obìnrin fẹ́ràn. ó mẹ́ta ni láti gbà tára yìí ti dáyé báyìí. Ah! ọmọ sáàpù lóòótọ́. mo sápìlà mo sápìlà. kí wàá lè gbà pọ̀ sápìlà lóòótọ́ ọ̀ya dákun sọ ó mẹ́tẹ̀ẹ̀ta kí n gbọ́. owó ọdẹ ni. oúnjẹ. ọdún méjì. o ti bí. kẹnu rẹ sọ wọn ni wọn ní èlé ìwọgẹ pàápàá ọ̀páramọ́ ọmọ ọ̀ ọ̀dà ìwọ́ tí mi yà wò fẹ́. ọmọ ìkọ́ǹpìlì náà gidi gan-an ó ní pé ìwọ náà ò ń gbé kinní ìsa ò ń gbé ìsa e ó ẹlẹ́ẹ̀kẹta gangan lọ́mọ yìí ń sọ̀rọ̀ lé lórí ó ní wípé ọ̀ yìí ṣe ọmọ ń gbé ìsa e ni. Ah! bẹ́ẹ̀ ni irọ́ ọlọ́pàá o èmi irọ́ ni má dá lóhùn o má dá lóhùn o èmi ò pé kankan sá o sórí bó ti wà ń bí kákan jókòó ká máa tójọ́ bí ẹ̀rọ ọ̀lọ́gì mo sún ká tójọ́ látàárọ̀ dòru bí n bá fọ ọkàn mo sún báyìí pẹ́rẹ́pẹ́ yé bí n bá ṣe báyìí kẹ́ yé onípadà lẹ́yìn ìgbéyàwó ìyá wọn gbọ́dọ̀ gbọ́ bàbá wọn gbọ́dọ̀ mọ́ kiri kan mo sì mọ̀ bí wọ́n ṣe tọ́rí lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ lèmi ò àmọ́. ọ̀dà ọ̀dà sórí gbogbo ẹ̀ pátá náà mo ti gbọ́ ká gbà pé èyí tó ń sọhun ó ti lọ pass ni pass ọwọ́ agbọ́n nìsín torí pé ọmọ tó ń rí iná kì í sọmọ bẹ́ẹ̀ o ọmọ gidi ni o ọmọ gidi ni o kọ́ ọ rẹ̀ gidi o ti tó mọ̀ bínú jáde <laughs> àbúrò mi dáadáa ni. ọmọ ètò ó yà ṣe ti bí ṣe ti bí. wọn wọlé wa wọn náà ẹyin o ló kọ ti bàbá <laughs> ló kọ ti ọmọ ló kọ ti ẹ̀mí kò tí ì tán síbẹ̀ ló kọ èmi àtọ̀rẹ́ mi àwọn arúgbọ́lẹ̀ méjì bọ́ọ̀fì tí wàá sẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ kà yóò di kókó. ló kọ gbogbo àwọn tí mo sọ̀hún àtẹ̀mí àtọ̀rẹ́ mi. dáàbì ìyàwó tún lọ sí kí ọkọ tún mi gbé. Ah, ìyá mọ́lẹ̀ wa. bàbá mọ́lẹ̀ wa. ẹ káàbọ̀ kó àtòrọ̀. Ah, kúṣẹ́. èwo ni jíjẹ. ẹ o tiẹ̀ mọ̀ rìn tó bá wù ọ ni ṣùgbọ́n iṣu lèmi gbé kaná. Eh, kí la rí tá a jẹ káfíṣu lẹ́pọ̀ káfíṣu láòró kò sí tá a lè jẹ èèpo la máa fi jẹ ó <laughs> kéré ó dáa ẹ ṣe kíá ẹ mọ́lẹ̀ wa nǹkan. sí ò sí sí èsèpá tó fẹ́ rí wí àbí wò ni. Eh, mọ́lẹ̀ wa kí ló dé sẹ́ẹ̀. Hmm, kò sí kankan. bàbá tó fẹ́ rí wí ni. bíi ti tó. mọ́lẹ̀ wa tí mo. Hmm. mo lọ sí bàbá mọ́lẹ̀ mọ́mi ló rán mi ṣe mi ò gbọ́. àìmí mo ránṣẹ́ sẹ́. mo ní kí ló wà ní ọ̀rọ̀ owó ẹ. àní sùúrù. ẹja àrò ẹja àrò ibi ló ti lẹja. ọ̀rá ni. ọ̀rá ni. ibi mi mo rán lẹ́ja. ń gbọ́ ọ̀rá ni ibi ló ti ló tó fi lẹ́ja. ibi mo rán. ìyá mọ̀lẹ́wà ọmọdé àwọn màrí ẹ̀ mo máa rí ẹ̀yà mọ́lẹ́wà ẹja tí mo rí ẹ mọ́lẹ́wà. ẹja tí ó sọ fún mi níjọ́ yẹn látijọ́ tí ìwọ olé mi nígboro ìwọ mọ̀ pé fún ọmọlẹ́wà ọmọlẹ́wà ó fi mí ó mọ fún mi lójú báyìí ẹ nísì. ní sùúrù ọmọlẹ́wà ó mọ fún ẹ lójú ọmọlẹ́wà ó rí ẹ ní ìgboro kí ló ń wé ganan. ọmọlẹ́wà yorùbá ló ń sọ fún mi gangan. yorùbá kọ́ ló ń sọ òun ba yorùbá jẹ́ fàtà sọ yorùbá ni òun ba yorùbá jẹ́ ẹja tí mo tún ní kó gbé wá wo ẹja tó ní kí n mú wa òun lè. ìwà mọlẹ́wà ìwọ ń tọ̀ fún mi tí ìwọ bá ní fùfẹ́ fún mi gangan oya ìwọ. mo ní fùfẹ́ fún ẹ <laughs> ẹgùn mi o mo ní fùfẹ́ fún ẹ gbé wá. bó ti máa ṣe bó ti máa ṣe níjọ́ yẹn n kò láìkí rárá. ẹ ah. ẹ eh. eh, eh, àti kẹtọ ni sọjà tójú òní ni. mọlẹwà tí mo ìwọ àtẹgùn àbẹ́kọ̀ọ́ ìwà ń gbẹ̀jà ẹ̀bọ̀nú ẹ̀ ṣe ẹja yẹn bí o. níbo ẹ ní ṣe ẹja yẹn bí. ẹja tẹ́mi ò sẹ́ǹ bíi ti wọ́n jẹ. kì í ṣe nílé ilẹ̀ tí màá ṣe kì í ṣe inú ilé yìí máa ń dá gbogbo ẹnu ní tí n bá ṣe bẹ́ẹ̀ kẹ́ ní bàbá mi kọ́ ló bí mi. irọ́ ló pa tó o bá di ẹja ń ó sí o mọ́. ẹ ìyá mo lè bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ń ó ṣe tí ó dùn mọ̀ràn ìmọ̀ràn tí ń ó jẹun ni. wàá ṣèmi mẹ́ja wọn ẹ sí ẹja yẹn bí tẹ́ bá lè máa da gbogbo ẹnu ni. ó jẹ ọmọ ni kò sí ní koro lẹ́nu tèmi eléyìí ò ní koro lẹ́nu tèmi tí wọn bá ní jẹun ọmọ lọ́ọ̀yà ni jẹ èmi á jẹ di ọmọ àjẹdálẹ́ ni. ẹ máa ṣe kí n máa wò yìí. èmi ọ̀sẹ̀ ah, ẹja ààyè ẹja àrọ̀ ẹja àrọ̀ tí mi pọkànpọkàn yìí. mo tó ń ba yí ẹjẹ nìyẹn ya ọmọlẹ́wà. kí ni ba yí ẹjẹ. mo tó ń ba yí ẹjẹ nìyẹn. kí ni ba tiẹ̀ jẹ. Eh, máa jẹ gbogbo ẹ̀fọ́ máa ṣọmọ níbi tèdè. wọ́n jẹ́ abẹ́ ẹ sọ́lọ́ ajé ogbó. kókó kókó àmì rọ̀ fàájì. àti kékeré ló yẹ ká ti gbé ka ìrókò kan torí tó bá dàgbà tán. bọ̀rọ̀ kìíní kan tí mo ti torí ẹ̀ pẹ́ kó pọ̀ àmọ́ ó ṣe kókó wo tí àdàbà bá ń pè gèdè bí ìpẹ́ yẹlé ò gbọ́ ẹyẹlé mi gbọ́ títìrì ló ń tìrì gbogbo bíwà àti ọmọ mi mo sún bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹnìkan rí lọ́nà oko ọ̀la kọ́nà rí yín lọ́nà odò ẹ mọ̀ọ́lẹ̀ mọ́ra ògiri káàkiri gbogbo ẹ̀ ló yé mi pátá àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan tí mo fẹ́ kó yí ọ o bó o ti ń wo mosún yìí bàbá rẹ̀ ṣe èèyàn ìyá rẹ̀ tó wáá jẹ̀gbọ́n tèmi òun gangan ṣe èèyàn kódà kò lè rí nǹkan mi báyìí kó jẹ́ kó mẹ́ẹ̀ ìdí rèé tí mo ṣe wá wò pé nǹkan rẹ̀ ò gbọ́dọ̀ mẹ́rẹ̀ lójú ayé mi. Uh wo n tó ṣe kókó tí mo torí rẹ̀ pè ọ́ fún ìdí èyí mo fẹ́ mèròǹgbà rẹ lórí ẹ̀ bóyá n ṣe ń ṣe é sí é ni o bí o fẹ́ fẹ́ gidi ni mo fẹ́ mọ̀. ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gan. mi gbéra lẹ gbéra lẹ. ṣé ẹ rí mo sún ọmọ tó wù mí gidi ni mo fẹ́ fẹ́ gidi ni mo fẹ́ràn rẹ̀ hmm. mo fẹ́ràn rẹ̀ ṣé ẹ rí mo sún ilé rere ló ti jáde ọlẹ́kọ̀ ẹ̀kọ́. akọ akọ tó bá jẹyàn akọ. ẹ̀kọ́ náà sì wà lára ẹ̀ ó wù mí sẹ́yìn mo ṣe wà yìí èmi náà ọmọ <laughs> náà ti lọ́jọ́ lórí gbà mí kékeré náà lọ. torí náà mo fẹ́ fẹ́ ni ìfẹ́ wà lọ́kàn mi ó wù mí kiri sẹ́yìn ah, ibi tó ká mi lára dé bó ṣe wà yìí. iṣẹ́ tó ń kọ́ iṣẹ́ télọ̀ mo ti bá àwọn èèyàn sọ níbi tí mo ti ń káàkiri àwọn tó mọ̀ ọ́n pọ̀ ọ̀rìgínà mọ́sínì mọ́sínì tó ń fi mọ́sínì mi jí báyìí gbangba gbangba mo fẹ́ ra ah, abirọ́mọba ah, tí mo ti bẹ àwọn èèyàn abirọ́mọba. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ ó da bọ̀rọ̀ kìíní ibi tó bọ́rọ̀ déhùn gan-an kókó wà ń bẹ̀. àwa tá a fọmọ sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ a ti mọ̀ pé ó ṣe dandan bó bá kọ́ṣẹ́ rẹ̀ tán ká farinṣẹ́ lé lọ́wọ́ mo yọ̀ǹda má irinṣẹ́ fún. Ah, kẹ máa ń ṣàfojú di bí bí ìfẹ́ rẹ ti wà lọ́kàn mi ò fi sọ̀rọ̀ ẹ̀ mọ́ bínú. máa ra àrìn iṣẹ́ fún wọn ò fi ṣe bínú hmm. máa ra àrìn iṣẹ́ fún. mo nífẹ̀ẹ́ ni o ìbá ẹja ìbá ẹja aláàlá àṣàgbénu ẹbí wa yìí àbá tá a fọmọ fẹ́nu iṣẹ́ ó ti dandan tá a bá kàn ń ṣẹ́ kára àrìn iṣẹ́ fún bó bá wá délé rẹ̀. bó bá wọn kó ra bàálù fún kódà ohun tó bá wá ń wọ̀n lọ́kàn lérògbà rẹ̀ kò ṣe kù àmọ́ yóò kọ́ṣẹ́ rẹ̀ kò yẹ kí kò jù bẹ́ẹ̀ lọ. èmi rẹ wọn kú mọ àtẹlẹ. ojo nígbà wọn bá ti rọba tó ti rọtù kí ló tún. ẹ bá mi lè èyí tí mò tẹ́lẹ̀ náà ní aláwọ̀ ewé. ẹ fún bàbá ẹ fún bàbá ẹ fún bàbá ẹ fílẹ̀ fún bàbá bàbá lọ́wọ́ àwọn ṣé kí wọ́n tún mú sí i. ojo hmm? kọ fún bàbá ẹ fún bàbá lẹ́nu rẹ. ṣẹ́ǹdè ṣẹ́ǹdè o. kí ni gbogbo rà dáadáa ẹ. torí ìtòjò rà níjọ́ kìíní àná kò sanwó òun lẹ́tún ti délé ní báyìí o. kọ́ ń gbọ́n tó sọ. ṣe rí ẹ farabalẹ̀ bàbá sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ àmọ́ tá à ń sọ tẹ́ bá ti rí kábíyèsí tẹ́rẹ́ ọ̀tún rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ má má sọ̀sọ́ kú sọ owó kékeré lówó kékeré lówó. ẹ dákun ṣé ojú yín fọ́ ṣé ẹ rí. ṣé wọn ń gbọ́jà ẹ sọ́ndé. kò sí wàhálà Monday kò sí wàhálà. kò sí wàhálà ọwọ́ ẹ ni mo ti máa gbowó. ẹ mọ lọ. èmi wà nù ẹgbẹ́ ẹ̀yin má sọ̀rọ̀ sí mi fún báwọn mọ́ o kò ṣọ̀rẹ́ o. akéde gbogbo jákujákun ẹ wá o ẹ wá gbogbo òsítẹ́ ṣe yìí ẹ a lè sọ fáwọn èèyàn pé kí wọ́n má rọ̀ tí ní ìmọ̀ a kí ni ṣe bàbá tó bá kàrá yìí wọ́n gbé bàbá rẹ kílọ̀bù àjò lọ kílọ̀bù a lọ kọfìn kọfìn kọfìn a gbé yín lọ kọfìn bàbá a gbé yín lọ kọfìn ẹ ṣayé kọfìn ẹ ẹ gbé lọ kọfìn èwo ló tún jẹ́ kọ́fì. ilé ijó kọ́fì ah, àwọn èrò sì pọ̀ mẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gba àwọn undertaker lórí sí islam àjọ ilé ijó ah, ilé ijó ó tún ti gbédé ó ti gbédé bàbá ẹ jò ah kí ni sẹ́yìn kò sáré gbẹ̀ngàn náà o. ọ̀rẹ́ mi olùkọ́ eh? wáyé ni. wọ́n ń ṣàyè fún bàbá wọn ni yóò dáa fún yín yóò dáa fún ọ ọ ní sísè nítorí bá ń lé báyìí ọmọ tó ọ lọ́wọ́ ni sẹ́ẹ̀ bá dùn àtẹ̀sìn èmi kọ́ lẹ́sẹ̀ fún ẹ ṣe àdúrà ẹ̀kọ́nù ẹ̀ sí ọmọ yìí ẹkọnẹ ti sanya sanya ọmọ babọ nkoko sanya yóò dà fún ọ okun tó ti sẹnu ayé rẹ ọtún ní gbérí mọ sanya ọ èyí mọ sí. sẹtẹ rogun náà ti mọ pé yìí ò lè gbérí ẹ bá wa ṣàdúrà kan yìí ò ní mo fẹ ẹ bíi. sẹwárí àdúrà tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ọmọ sanya yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàdúrà yẹn kó dá lé lórí pé sẹ́rí sanya yìí ọ ti dáwọ́lé òdòdó kan tó fẹ́ já kẹ wá fi àdúrà kẹ bá ń fi àdúrà sàṣẹ fún pé òdòdó yìí yóò já láyà tàlàfíà kò ní rí eléyìí ní tàbá látàkò kankan bàbá àìsàn àdúrà ti fẹsẹ̀ sí ni. sọ́yà wọn ló fẹ́ já òdòdó kan ọjà láyọ̀ àtàlàfíà ẹni bá ní kọ́ mọ́ já òdòdó òun onítọ̀hún yóò jẹun tán lé yóò sanwó lódò ní. ọjà pẹ̀lú rọrùn o ah, ah, ti soríire o ti soríire. ẹ ẹ bàbá sẹ́rí gbogbo tó ṣẹlẹ̀ nísìnyí ẹ kàn wá sọ nísìnyí wípé bó ti wà yìí o nǹkan kan tó tẹ́ fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀dínsì ni pé ẹsẹ̀ sànyà o nínú ilé yín o ẹsẹ̀ rẹ̀ ó da yóò kórè wọlé kò ní kórè jáde gbogbo tó bá mẹ́ yóò tún mọ̀ bùkún ẹ fi gbogbo yín ẹ fi kásẹ̀ rẹ̀ lẹ̀. bíi ti bo ọ̀rẹ́ mi ó hmm. ṣe làákàyè lórí àròkọ táwọn arákùnrin yẹn ń paṣá. ta ló ní ẹ máa hàn wá ná kò yé mi dáadáa yẹ ń gbọ́ dáadáa yẹ ń gbọ́ lágbọ̀ọ́yé. ọ̀dà bí yorùbá yé yín kábà kò yé yín kò tún yé àwọn ẹ ti mu tíkẹ̀. Ah, ah. bí n bá mu ti mu mu làákàyè mi mọ́ ni. ọ̀dà hmm. ọmọlẹ́wà ọmọ yín ẹ sọ wípé ọmọlẹ́wà ọmọ yín o mhm. gbogbo ibi tó ń lọ pátápátá o wípé lágbọ́ ọlọ́run ojú rẹ ọlọ́run ọmọ tẹ̀lé lọ wípé bó ti wá lọ́run sínú ilé títí ẹ̀hún pé kò ní sí wàhálà o kò ní sí láburú o wẹ ẹ jẹun ọmọ kalẹ o ah, ẹ mọ tí ah, mo ti sọ bẹ́ẹ̀ baba sẹẹdi eh? baba tiẹ wọn jogún okòkòkò fóun sẹwárí eh. bóun ti wá yìí orí àsẹni wáyé lọ́yàn ọmọ yín òun ni ó jẹ gbogbo ogún kòkó òun. ẹyẹ sọyọ ní apá. apá ti lọ. apá ti lọ. ojo ah, kò ní dáa fún ọ olórí burúkú ni ọ olórí burúkú pàtàkì mọ ni ọ ojo ṣé tó ń tẹsẹ̀ ń ra ọtí fún mi látọ̀rọ̀ ni kò ní dáa fún ọ ọ ní jèrè tí mo bàjẹ́ ni. orí rẹ burú ni ẹ ń sí èrè. adágbẹ́dẹ́ burú ọ̀gá rẹ̀ sí èrè. àwọn ènìyàn sàṣẹ àwọn ènìyàn sàṣẹ àwọn ènìyàn sàṣẹ sẹ́mi. orí kò bá mi jẹ́ ẹ̀ ẹ̀ sàṣẹ. àjọ ẹ bá lọ àjọ ẹ bá mi jẹ́ ẹ bá lọ àjọ. àwọn ọ̀nà ìṣẹ́jọ́ àwọn ọ̀nà ìṣẹ́jọ́ tí wọ́n sọ́kọ́ bí olókùnkùn wọ́n mọ̀ wọ́n mọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ wẹ́ gbogbo ọmọ tó ṣẹlẹ̀ ológun kú ológun kú ẹ̀ tí wọ́n mú dání òun náà mutí tó pọ̀ jù níyì tí ìbá ṣe pé kí ẹ dúró ẹ mú ọtí ẹ wá pariwo lẹ́wà lórí. bẹ́ẹ̀ni ọmọlẹ́wà àbí kí wọ́n gbé. kò dára ọmọ tí ẹ dẹ́ pé kọ̀mọ́rẹ́sẹ̀ kọ̀mọ́rẹ́sẹ̀ lọ́mọdé ẹgbẹ́jọ́ tí mo kí báyìí ọ sí pariwo ah, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ dára. Eh. bí ọ̀sẹ̀ wa nìyọ̀ láyà gan sọ ó bí mi nù tí mo rùn yìí ah, fún ah, ọ. Ah, ẹgbọ́n tó ẹgbọ́n tó mo ní ẹ bá ń ro oko ọmọ kó bọ́ sọ́dọ̀ mi ẹ wá ń ro sábẹ́ ara yín ẹ ro sábẹ́ ara yín àtẹ̀yìn náà. ṣé kí mo sọ ní ìrọ̀ ládùúgbò owó tẹ gbà lọ́wọ́ mi. inú ló yé léyìí irọ́ mo fi ń gun ìrọ̀ mo fi lè gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ bí kì í ṣe bẹ́ẹ̀ mo kàn fi ń bu olóbùkún. ìyá ọlọ́tí ìyá ọlọ́tí ẹ wá ìyá ọlọ́tí náà. Iyọlọ́tí. Iyọlọ́tí. Ẹ wá ẹ wá ọ̀dọ̀ pé mo tún jẹ yín lówó ọ̀sẹ̀lẹ̀ o. Sẹ́lẹ̀ àwọn bàbá olóbùkún tá a rántí fún. Wọ́n ti múnú bí mi. Kò yé nìsín, a sì fẹ́ rè é fa àwọn ìjọ̀gbọ̀n kan pẹ̀lú wọn ẹ gba owó ọtí yín lọ́wọ́ òun òun ó san gbogbo owó ẹ kà kó lọ. òun mọ̀ ọjọ́ òun mọ̀ ọjọ́ rẹ̀ o òun mọ̀ bọ̀ òun mọ̀ tọ́lá ẹ̀kọ́ rẹ̀ tẹ́lẹ̀ wá. yóò fún yín gbogbo ẹ̀ ẹgbẹ́ tí kò tó balẹ̀ ojú mọ́ olùsọ̀rọ̀jọ́ mọ́nàwọ́ mi jà ẹ̀yà pọ́ mi fún mi kọ́ ẹ̀ lè jà mí gbèsè o tọ́lá òjò níjọ́ kìnnìkan tó lẹ́nu tó ń lé sẹ́tẹ́ ìmọ̀ ìṣẹ́ sọ pé ṣọ́ọ̀ǹdè o ah. ṣọ́ọ̀ dẹ̀ tẹ́ni máa fún wọn fún ma yóò fún yín lówó yóò fún yín ẹ ẹ bọ <laughs> yóò fún yín lówó ẹ fọkàn yín balẹ̀ èmi. ó ya owó mi dà mo tó lè ṣe ah. sùúrù yìí ọlọ́tí ah. ẹ mọ̀ ṣe sùúrù yóò sọ owó fún yín ẹ fọkàn yín balẹ̀ yóò sọ owó fún mi ẹ wá bí ò ní lọ ah, olórí burúkú ni ẹ o o tún jáde sápò kò ní dáa. ìrọ̀lẹ́ bá fi sanwó rẹ̀ ẹ fọkàn o olóṣù ẹ ṣe sùúrù o tún máa dá mi gbẹ̀nsùn àpò kejì báyìí. a ní ẹ ṣe ẹ mú olórí burúkú máa lọkùnrin yìí o kò ní dá fún ẹ kò ní dá fún yẹ olórí burúkú ah! dáadáa tó bá ń wo yẹ yóò níṣẹ́ lọ́wọ́ eh, tẹ́pẹ́ yẹ eh, níṣẹ́ lọ́wọ́ ìwé òní máa lọ rí o ṣọlá ìwọ rí o mi ò mọ ẹ rí o èwo ló ṣù ọ̀gbẹ́ni báyọ mi ò mọ ẹ rí o. ó yà ó yà owó mi dà ah, èwo ló ṣù kèé ṣe lè mú wa táwọn bòdó òjò wa pè mí pé o fẹ́ sọdún owó. ọdún owó olórí burúkú wo ló ń ṣe ọdún owó olórí burúkú wo ló ń ṣe mi ò mọ rí ìtó bá mu ẹgbà ìtàwọn olórí burúkú tó lọ ohun tó mu èmi ò sọ ah, àwọn òṣ sọmọ tálíkà èmi ò san fún mi lówó mi fún mi lówó mi. kókólà mi rán ah, fáre tí. ìfẹ́ mọ̀ fẹ́yìn mo jọ. àti kékeré ẹ̀ka tí ìgbé ka ìlú kọ́. ṣé gbogbo ilé ìtẹ̀ fún mi tí bá jù báyìí tí mo jù báyìí kò sọ́kùnrin náà làkúrẹ́ tí ò ní rí mi gbogbo wọn máa wò mí wọn máa wò mí báyìí wọn máa wò mí báyìí. Ah! ìhàlẹ̀ rẹ pọ̀. ọmọ dára ó dẹjọ́. ọmọ lẹwà eh, eh. ìhàlẹ̀ rẹ pọ̀. Ah! tí orí gbogbo òrìn tẹ́ ẹ̀ rìn láyé òde òní kò sí rìn bẹ́ẹ̀ lásìkò tiwa làwa rìn. ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi. sórí tá a bá tó o bá fẹ́ rìn látijọ́ ọ kọ̀kọ́ tún ro rẹ̀ ro hmm. ó tún ro rẹ̀ ro ó rà ẹ̀. ó wàá mú báyìí ó wàá fi fún ilé mi pa so ah, ah. ti rí ah. tó o bá ti wá fún ilé mi pa báyìí mo máa wò lẹ́yìn o máa wò nǹkan lẹ́yìn máa wò tó o bá ti fún ilé mi pa báyìí ọ wà ọ wà sí báyìí. yé sọ n kà. mo ń kà mo ń tẹ̀lé yín mo ń tẹ̀lé yín ah mo kú ọjà ràn làmúlé <laughs> ọmọlẹ́wà. sọ tí mo ṣe rìn. mo rí i. Hmm. tọ́ ọ bá fi lè rìn báwọn hmm. àwọn ọkùnrin wọn kò sí bọ́kùnrin náà ti lè tóbi tó kò sí bó ṣe lè kàǹkà tó eh. yóò wú ọ lẹ́ẹ̀mejì wíwú ẹ̀kẹta báyìí yóò pè ọ ni káàbọ̀ jàre bàbá mọ́lẹ́wà. ìyá mọ́lẹ́wà oh. ìyá mọ́lẹ́wà. bó o níbi ẹ lọ sọ́hún dùn. ará ilé omi jẹ kòkòrò hmm. tí ò sí yọrí fún mi ẹyin méjèèjì tó bá ṣẹlẹ̀ tó kí ni sùúrù ẹnu àbá iná. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ń béèrè irú báwọn. ibi tí mo ti ń bọ̀ ọ̀rọ̀ ẹni wọ́n sọ ń bẹ̀ tó wá ń fọ̀rọ̀ yẹn rá mi lára ẹ mọ́lẹ̀ wà. ṣé wọ́n ní sùn ara ni. wọn lè sùn ara. ọ̀ ń ara ká. mo ń ṣe ọ̀rọ̀ tọ́ ara ká nílé yìí. mọ́lẹ̀ wà ṣé o mọ̀ kọ́ ni. ẹ débi pé ìwà ọmọ oníwárápá ó tún wá ń sọ̀rọ̀ ẹ níbi tí mo ti ń bọ̀ yìí ṣé ẹ kó rí bẹ́ẹ̀ mọ́lẹ̀ wà. rona sórí ọmú wápá tó ń wí ọmọ tèmi ọ̀fẹ́ ọkàn gbowó owó ẹ̀ ni. Ah! lóòótọ́ ni wárápá ń ṣe ṣùgbọ́n owó ń bẹ ní ọwọ́ rẹ̀ owó ọwọ́ rẹ̀ lọ́mọ tèmi wà ń gbà kìí ọmọ mi gbà fún ọmọ tèmi ò fún o sọ ti yí ọ kówó pé ni ah, bó ti jẹ́nu ah, èmi yóò bírú ọmọ yìí ìyá ọmọ jẹ mí kíyà ọmọ jẹ mí kí n bírú ọmọ yìí ọmọ tó dáa tó gún régérégé yìí mm. irọ́ o èmi ò lè ṣe tèmi bẹ́ẹ̀. ó dà èmi ti gbọ́ ọ̀yà ọmọlẹ́wà owó ọwọ́ ẹ̀ ní gbà gbogbo owó ọwọ́ ẹ̀ bí ògbówó ẹ̀ bá yá ẹ̀ ṣíṣọ́ọ̀bù ẹ bẹ̀rẹ̀ sí ní ṣòwò ẹ mú lójú ẹ mú lójú páálí àmọ́ kó tó rí bẹ́ẹ̀ mi ò ní gbà ilé yóò lè gbé mi àti. dúró náà dúró náà dúró dúró dúró ìsọ̀rọ̀ ni gbèsè ìsunkún sí gbètèjò ìpele-kuru nsẹ́nu bọ́ọ̀bọ́ elékuru wà wá farabalẹ̀ ọ̀gbọ̀ tẹnu mi náà sí àwọn tó sọ fún ọ̀sọ̀ pọ́n àkọ́kùn ìmọ̀ lórí dáhùn. ta ló ta lọ́jọ́ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó kára wọn mórí ara wọn rí tó ń béèrè irú béèrè yẹn lọ́wọ́. àwọn tó bá ń ṣẹ̀ṣẹ̀ kù sí wọn máa ká wọn. wọn wọn ò sì lè sọ wípé àwọn ká ọmọ tèmi wọn ò lè sọ pé àwọn ká ọmọkùnrin kankan máa lórí rí sórí bó ṣe wà yìí tó o bá fẹ́ gbàgbọ́ tó o bá jẹ́ wípé orú ọ lójú tó o rò pọ̀ mọ́ mi ń ṣẹ̀ṣẹ̀ kù sí ọkàn bẹ́ẹ̀ ni o kò ṣẹ̀ṣẹ̀ kù sí ó sì níran ọkùnrin láàánú. Mm. ọmọ o. bẹ́ẹ̀ ni sórí eléyìí wọn ò lè sọ pé àkọkùnrin mọ lórí kówó pé lọmọ tèmi. nímọ̀lẹ̀ kọ ọ̀rá wá ká wá mú ọmọ mi wọlé ká wá fẹ́ kó kì í sí ojú ẹ̀ báyìí tó bá ti lè gbé mi àjẹpẹ́ ṣèṣe kúṣe nù ṣùgbọ́n tó bá ti pọ̀ padà ọmọ mi digbí lọ́wọ́ àmọ́ sì mọ̀ pé yọ pọ̀ padà ni ọmọ eléyìí kọ̀rọ̀kùn rí. ìyẹn mo lẹwà yìí tó ti dájẹ́ àgbòrò yìí pẹ̀lú kan tí mò ń gbọ́ ń pẹ̀ káàkiri gbòòrò abàyè ẹni ó ìwọ ọmọkùnrin ojú tó tọ́ kó o fi rí ìnáwó yìí. àti kékeré lórí ẹ̀ka ti gbọ́ wáyé ọmọ kan ni o. káàdì ọmọ kan ó yá. sọyà ọmọ kan ni. ọgbóhun tí mo mọ̀ ọ́ jáde Adigun ọgbóhun tí mo mọ̀ ọ́ jáde. akọ̀jí ah! olókùn wọn làwọn ọgbóhun tí mo mọ̀ ọ́ jáde. ẹ wò kékeré nílé hmm? fàájì fàájì máa. o tó ṣe kù. Ah, ah. dé dé dé dé dé dé. sọyà ara rẹ balẹ̀ ǹjẹ́ o gan ni ìyàwó òun àti mọ́lẹ́wà mọ́lẹ́wà. Ah, o tó wá ń béèrè kí mọ́lẹ́wà. mọ́lẹ́wà lè wá ń béèrè lọ́wọ́ mi tẹ́ wá mú kọ̀ọ̀kan lórí burúkú ọmọ ọlọmọ ìyá dáadáa. mọ́lẹ́wà. ọmọlẹ́wà ọmọlẹ́wà owó hmm? àdìo ọmọ bàbá tí ń ṣe ọdẹ lẹ́yìn kúlẹ̀ ó tún wo ẹ̀yìn à ń pọ mọlẹwà mọlẹwà kí ni kí ló jí kí ló wà ń bẹ. ẹwẹwẹwẹwẹ ẹyin ọ̀rẹ́ wa ẹ fọ gbogbo ọ̀rọ̀ náà kì í ṣe pé ó yà mí lẹ́nu mhm. àmọ́ nǹkan kan tó kọ jọ mí lójú bẹ ojú ti akúnú ẹwù rádaràda kí ló ń dára akúnú ẹwù rádaràda o ẹbí tí irú àwa ìwà tí wa tí àwa ìdá jẹ nùlù yìí àwa sákúnú ẹwù ah. ah, ah, ga o. ọ̀dà àbáwọn ẹ ṣeun ṣẹ́ni gbogbo bẹ́ẹ̀ ti ń sọ̀rùn ti dà ó ti dà ìtí òye yín ló pọ̀ ìtí òye yín pọ̀ ṣẹ́yìn mọ̀ pé ọmọlẹ́wà tẹ́ ń wò ó bíyàn bá ti ní owó lọ́wọ́ nú àbáwá yín bó bá ti fi bọ́ ọmọlẹ́wà ṣe owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ lọ́mọlẹ́wà. irọ́ o. ẹ ẹ wá ní kí la kúnlẹ̀ òrèlè ẹ kí ni mọ̀lẹ́wà yìí lára kúnlẹ̀ òrà dáadáa o kí ni ò bá yín lọ́wọ́ mi bí kì í ṣòwò kò tí ì yé yín ẹ wò bukọ tó yóò bukọ lásán lásán nínú àbáwá yín ó bá lówó lọ́wọ́ ó bá fi lè fi owó bá ọmọlẹ́wà ṣe ẹ wò owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ ni o. ó ti o. yóò yìnbọn rẹ̀ débi tí ó fẹ́ àwa mú káwí ẹ̀yin lérí búrádà àdá méjèèjì ẹ wá ní kí lórí lára kúnnú ẹ̀wù ṣé ẹ̀yin dá tó mi. ẹ má fa mi fàákùn sí. ìyẹn nìkan kọ́ gbogbo ètò sọ yẹn ló ń jọ yín lórí ọmọ ọlẹ́wà ń ṣe eré ó ń ṣe jágbajàgba eré àgàgà tó bá wàá mú ẹ lọ sóní gàbo gàbo yéè ọ̀daràn gàbo gàbo hàn tó bá nọwọ́ tó bá nọwọ́ bọ́ọ̀ ni ẹ lè ẹkún fàájì ọmọdé àti ń bọ̀ adigundigun bàbá o níta fi ń gbọ̀ tútù rè òun rè o ẹja ẹja ẹja báyìí ẹnu ọtí kì í ti ẹnu ọtí bàbá òun rè o ẹgbẹ́ o. ọtí gidi rè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah! ẹ wo ẹkún fàájì èmi ó ti fẹ́ẹ̀ tán èmi náà fẹ́ dá sí ngbà ngbà òun rè kó kó ra odidi ìgò kan sí wọn gbà sẹ́yìn lọ rẹ bó ti ṣe ni wọn bó ti ṣe ni wọn ẹ wò ẹni bá ní òòrà wà kò lè rí èèyàn o tọ́ ló sọ. tètèrè kún àwa ti lómi lẹ́yìn kójò tó dé kí ẹ̀gbìn eléyìí kó lóun ní ta kòkó fèmí bọ̀rọ̀ kìnnì ipe hmm. àwọn ará ilé tí kò lóun máa ta kòkó fún ìjọba ti gbógun yín kò ta kòkó fèmí bá bí òòrí wà wá gan òòrí. bọ̀rọ̀ kìnnì tí ẹ mò ń ṣe. ọ ọsẹ tẹmí. tí ẹ mò ń ṣe. n bọ̀dọ̀ ti ṣe tẹmí ọsẹ tẹmí ọsẹ tẹmí ẹ wo ẹyin ẹyin mi ẹ wo ọba ọbẹ nìkan jà ọba kí gbogbo lé ẹni táwa náà ní làwa náà ní rí ẹ jẹ́ ń wọgbó lọ́kàn wọ̀gbẹ́ ẹ má ṣe fàájì àpò méjì àbọ̀ wọn gbà ó ẹ ṣe ẹ má ṣe fàájì lọ ẹ má ṣe fàájì lọ ẹ ṣeun ẹ má ṣe fàájì lọ ẹ ṣeun ó ní í ṣe ni wọn ó lawọ́ jù kí ni sọ̀jà kí ló dé gbàgbà. owó ló máa ń bojú ọ̀rẹ́ jẹ́ ìw ìwọ ojú tiẹ̀ máa máa ṣe kankan kankan kankan yẹn. ẹ ìgbà náà wà kọ́. ẹmu wa ẹ mọ̀ pé mi mò ń gbéṣẹ́ ìwọlé. sọ́yà fara rẹ balẹ̀ tí ọ̀rọ̀ wọ́n tọ̀ rí ọ̀rọ̀ kìnìún ló fún wa ah, ṣé wọ́n tiẹ̀ ni a mọ̀ pàdé rọlẹ̀. sọ́yà ah. mọ̀ gbọ́ tó ẹ̀yin méjèèjì ẹ̀yà dáadáa bí ẹ̀wọ̀ lọ́ka yìí ṣé bí ẹ̀yin bú èmi nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bí wípé ẹ̀yin kí ni ẹmọ ẹmọlẹ́wà àbí kílẹ̀ ti gbórúkọ rẹ̀. ẹ̀yin mọlẹ́wà. ẹni kí ló lára kúnú ẹ̀wò mm. ẹ̀yin dá tómi. Ah! ṣé dá tómi náà bá wọn rìn. òótọ́ ni ṣáà dá tómi. ẹ wọ ọmọ rẹ̀. ẹ wọ ọmọ ṣé bá ọmọ rìn ṣé bọ́mọ ni. ọmọ tó dáa ọmọ rè ó bó ṣe rí ọmọ rè lọ. fọ́tídé o kò fọ́tídé ẹ wá ra aṣọ ẹ wá mú tiyín o ẹ wá mú tiyín òun rè. ẹ dákun ẹ wo nǹkan o ah. ẹ dákun nǹkan o ìgbéraga bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin bọ́ìsì sí àbà ẹ̀ ríran wò mi bá sọ lára mi ń gbọ̀n lára mi ń gbọ̀n pẹ̀rẹ̀ kẹ̀kẹ́ bí ẹjọ́ odò yìí abẹ́rẹ́ nǹkan abẹ́rẹ́ a mi fi ti bọ̀. ó dára dá. tálókùn wọn sọ̀rọ̀. ẹ dákun owó gidi tẹ mú dání yẹn pé fìtì ó ṣe dé gírí lára yín. ẹ bẹ́ẹ̀ ni owó ni. àǹtí kòfó ṣótọ́ mo ti ra ṣọ. àǹtí kòfó èrè lè three hundred ni ah, kò mú ọ ah ah ah ah o dẹ̀ mú two hundred wá mi ò lè ṣí fún yín ọ̀rẹ́ ẹ̀ ní yáàyì torí tèmi ló ṣe mú ọ̀rẹ́ ẹ̀ ní yáàyì ọ̀rẹ́ ẹ̀ ní yáàyì lọ́bọ̀n ó yáàyì lọ́bọ̀n. Mm. Ah, ìyún yóò dẹ̀ dàrú ìyún ah, náà fìtì ẹ̀ ó fìtì ààyè mo ṣàbẹ̀ rí nǹkan. ẹ kú sẹ́ o. kò fó ti dé wá rajà o. barakidi barakidi. alátẹnujẹ wo ló ṣe alátẹnujẹ. òun ni yóò sọ wá sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni o. barakidi. ìyún náà dàbọ̀rọ̀ kí ni. ẹ lẹ́ ẹ mm. ṣeun ilé ìdá ilé ìdá ilé ìdá ilé ìdá ọ̀dà ilé ìdá o ó láwòrán dáadáa ọ̀dà ó sì rí ilé òní ọlọ́run náà dá ẹ̀yin náà mo bá yín tó bá wọ ẹ bá wọn mú bẹ́ẹ̀ ní pẹ́rẹ́ kí dídá fún eléyìí náà nǹkan adé orí òkè kòjọ tẹ ẹ kẹ ẹ ọ̀dà ẹ ǹlẹ́ ẹ kò dúdú ẹ kò sẹ́gbẹ̀ dúdú ẹ náà. Ah, dúdú mà lè fi ti ọmọ dúdú yóò parẹ́ mọ́ lè fi tì mí. ṣé kò ń lọ fẹ́ wọ̀ ah. eh. musi musi musi musi musi mo sí one of those ṣiṣẹ́ ọ̀rọ̀ mi mo tó mú kan mú kan sí. ìyàní jẹ́ olóṣù ó ti mú mo á wọ̀ dà. Ah, ah. ẹ dọ́kun bọ̀rọ̀. báyọ̀ ní wá kí ni gbogbo eléyìí bá a tọrọ ẹ kọ́kọ́ yẹn ọ̀sẹ̀ tó da tèmi o ah, ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ dákun sẹ́mi mo mẹ́lẹ̀. bí a sọ tó o kórè ẹ mélòó la sọ irú rẹ yóò yẹ ká máa tọ́jú ẹ mélòó la sọ ẹ ló ń gbogbo ẹ wà. two thousand ma tó. two thousand ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà six thousand three thousand. yé <laughs> bọ̀ kí ni fún mi lówó. ní sọmọ kò fún mi fẹ́ máa. orí kan rúra ni. ẹ dákun ẹdùn náà orí ibú tẹ̀lé yín ni ṣáwùjọ àwọn wèrè la wà ní ẹbí ò lè rí ibú tí ṣe yín. ẹ má jàǹbí bá ọjà ni mo wá tàǹbí ẹjọ nítorí Ọlọ́run ẹ tún wo eléyìí náà ó máa fi tì í gbogbo rẹ̀ da àmẹ́yọkàn yìí náà ó sì dédé ẹ dàpọ̀ èlò ni ìfẹ́ wàhálà yín pọ̀ èlò ni. five hundred ní kò wọ́n rárá àpò méjì àbọ̀ ni. ẹ ẹ torí mo fún ọ ní mo fún ọ ní owó màá jẹ yéṣu bàbá tó kú kọ lọ́ọ̀rẹ́ mu lọ́ọ̀rẹ́ mu sí. máa mú sí i àmọ́ ètò sọ yorùbá ti sọ. lọ́ọ̀rẹ́ mú sí lọ́ọ̀rẹ́ mú sí lọ́ọ̀rẹ́ mú sí lọ́ọ̀rẹ́ mú sí. ẹ kò sí wàhálà ń èèyàn bá sàní náà ní fi ń sànà rẹ ẹ dákun só owó jẹ. owó jẹ owó jẹ owó jẹ owó jẹ owó jẹ owó jẹ owó jẹ owó jẹ. ẹ wá mú sí òsì wa o fọláṣọ ni ẹ máa bá ara bà ó ṣe òye wa mú sí ó ṣe òun tún ni. ó dàbí ọ̀pọ̀ àbòrò ó ń nà. mo bá ọmọ nu mu. dáadáa kun ẹ má bọ̀ rẹ̀ mi ṣe ọ̀rẹ́ mi ẹ máa kà láyé kọ́. ẹ jọ amọ̀ra wa ẹ jọ àpòkù ẹnu. òun ni. Eh, ah. sọ ti sanwó. sọ eh, ti sanwó. ó ti sanwó. ẹ jọ sanwó gbogbo kó o tún kọ́ sí kọ́ sí kọ́ sí. àwọ̀rọ̀ ah, kìíní sẹ́ èèyàn ọ̀rọ̀ kìíní sẹ́ ah. èèyàn ó ṣe èèyàn ó ṣe èèyàn ó ṣe èèyàn. bàbá kìíní o mo jẹ́rìí yín tí yín mo jẹ́rìí yín. ẹ sọ wọ aṣọ rẹ kó sọ tèmi náà. ọ̀rọ̀ kìíní sẹ́yìn owó aṣọ tèmi. ẹ máa wo bọ́ọ̀rẹ́ mi ṣe ń spẹ̀ dísì owó. dákun èlò lówó aṣọ rẹ mi. àpò méjì àbọ̀ àpò méjì àbọ̀ ìgbéraga ní fi san. o ah, ṣeun èmi náà dúgbò yàrá ìgbà lọ́wọ́ ẹ. ọ̀rẹ́ mi tèmi ń kọ̀. dákun wá. adigun olówó àwa rẹ̀ ọ́ adórí òkè òjò tẹyẹkẹyẹ nínú igbó adisa oníbọ̀ọ̀lì àwa rẹ̀. yéé pè wọ́n aṣọ ti sanwó aṣọ. Ah, eh, eh, dákun dúró náà dúró ọ̀rọ̀ kíní tí mò ń ṣe sí ọ yìí ṣé ń ṣe pé nǹkan kan ń bẹ ń bẹ sáá. gulegule rẹ ń pọ̀ sí ò sáà sí nǹkan kan. bọ̀rọ̀ kìíní torí bọ̀rọ̀ kìíní bó ṣe wà yẹn ó jẹ́ lẹ́ẹ̀kejì tó máa ra nǹkan fún mi ọjọ́ owó ọjọ́ aṣọ bó ṣe ń rà fún mi nìyẹn. sórí tí bọ̀rọ̀ kìíní bá fi lè nà sí mi báyìí mo ti hàn mo mọ̀ jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ gbọ́ mẹ́bí gbogbo àbàyí ló mọ̀ wípé mo sún ní aya bọ̀rọ̀ kínní báwo ni wọn náà ṣe máa wá fẹ́ bọ̀rọ̀ kínní yìí wọn ò dáa. sórí tí bàbá mosu bàbá mosu tó bá nà sí mi màá hàn àní kò ti lówó lọ́wọ́. tiẹ̀ dúró mi bẹ́ẹ̀ nù mí ló mú orí mi ni òsì pé mẹ́bí wọ́n ló sanwó aṣọ tí mo wọ̀ yìí. sórí nínú owó tó fún mi ni mo fi sanwó aṣọ ṣé kí n bọ̀. Ah, ah, má fi mí sá àdìgún mo wò mí àdìgún. Ah. Ah, ah, ah. wọ́n fi mí ṣẹlẹ́yà ṣé bó bá ti wọ̀n mm. sórí gbogbo obìnrin tó bá wà bí irun ọkùnrin bá lè ti wù lórí rẹ̀ báyìí orí rẹ̀ yìí sórí irun tó wà ń bẹ̀ yìí irun ọkùnrin ni eh, ọkùnrin yóò mọ ọwọ́ ṣubú ọ yóò dàbí èrè àbò ṣúgà. ó ṣe ń gbé lẹ́yìn mi. bó bá ti mẹ̀yìn náà dá. ó ṣe ń gbé lẹ́yìn mi. àmọ́ wá gbé wá gbá. a mọ̀ pé ó máa ná mi. má ṣe wèrè wèrè dáadáa ọkọ ọjà bí ìfọkùnrin báyọ̀ ṣeré lọ́ba yìí gbogbo èèyàn mọ̀ mí o. a mọ̀ pé ẹyin. sọ fọkọ rẹ kó má rìnrìn kan.

gbogbo ìjà tí mo fi ṣe fún ayé ajá. ọ̀rọ̀ ẹ̀yà mi lẹ́nu gbogbo ìdè ló ń ro mí ó burú. mi ò ṣeré púpọ̀ fún ẹ o. mi ò kó tètè lè wọ sébè. lọ́wọ́ tàjọ bẹ̀rẹ̀ yìí ìwọ túbọ̀ máa ṣe ogun kan tó ń ṣe fún mi. Gracias. wèrè. mọ̀kọ̀rẹ́ mi. a ní ẹbí ráyìn la ta ló ń fẹ́ pè báyìí ará àdúgbò. kí n bá yín tí ọba tó bẹ̀rẹ̀ sí òtó ṣáájú ó dé lẹ́yìn ẹ̀dá mi lóhùn bàbá ti dúró kí n bá yín mò ń bọ̀ wá ọjọ́ mi ó tún kọjọ́ kan fún wa. ó ṣe ẹ bọ́ ẹ ṣe bí ipa àánú ò ṣe sisi rí bí ipa arúgbó òṣòge yọ̀ ń ṣe àìsí síbi ẹni ìṣòpó oríṣiríṣi. ẹyin òní ìjẹ́ ìrójútu ayé mi ah, nínú abúlé rádaràdà lẹ́ẹ̀bà kú bẹ́ẹ̀ dáadáa báyìí ní gbẹ̀yìn àwọn orí ibà ọmọ ibà kì í rí di ìjókòó ẹ ní rí di ìjókòó láyé yín láyé yín ò ní dáa kò ní rọgbọ fún yín bọ́lálẹ́ bá ní ó dá aláàárọ̀ ní jẹ́ ṣẹ̀ṣẹ̀ fún yín aláàárọ̀ bá ní ó ṣẹ̀ṣẹ̀ lọ́sàn ní jẹ́ ṣẹ̀ṣẹ̀ fún yín ẹ fẹ́ yọ ẹ fẹ́ bà tèmi jẹ́ ní abúlé yìí tí àforí mi sọlẹ̀ sí tí ẹ ṣẹ̀ṣẹ̀ mo fi rìn débẹ̀ ta ní mi láàmú. olórí ibú yìí ni. olórí ni olórí. ìyá mọ̀lẹ́wà ẹ ṣe sùúrù Eh, ẹ ṣe sùúrù. ẹgbẹnusọ ya gbẹnu ẹ sọhùn jẹ n gbọrọ lẹnu ọmọ rẹ náà kẹẹkan bàbá kan á kì ọ kó tí kan rè tó bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ lọ́rọ̀ lẹnu jẹ n gbọ wátàwó tó tọmọ rẹ fẹ́ wí pẹpẹ mu yabẹnu tàbí sọ ọ̀rọ̀ gẹdẹ abẹnu jọ tí ọ ọba gbogbo àdúgbò jẹ ọmọ eléyìí ò lè bá fọkọ pọ ìwọ ò rí bó ṣe rí ni tó rí jẹnẹjẹnẹ rédèrèdè rádaràda tó dàbí ìnuwọ́ olóúnjẹ ó dàbí àkísà orí ọ̀rọ̀ gbogbo tó ṣẹlẹ̀ pátá kí ló dé ruẹ́lẹ̀ ń bá ọmọ tẹ̀lé dúkọ́ ruẹ́lẹ̀ ń bá ọmọ mi dúkọ́ ọmọ bàbá rẹ̀ bàbá rẹ̀ ọgbà náà ni ó sì dérí rẹ̀ sọnù kí ruẹ́lẹ̀ ń rádà àdá jẹrẹ jẹrẹ rẹ̀ rẹ̀ tábìlì àfihàn ìnúwọ́ ọlọ́jẹ táwọn ẹ̀fọ́ ọmọ tẹ̀lé táwọn eh, eh, bá dúró kọ eléyìí. ẹ ṣe sùúrù gbọ́n ah, mi kí ló dé ibi ẹni ọ̀kọ́ṣẹ́ la fi wọ́n sí ẹ tani fún wọn lọ́kọ́ ń bọ́lẹ̀ sí rọ́kọ̀. ìwọ ti àkànní ọ ọmọ mi lóyún. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n wọ́n ṣe dé nìyẹn wọ́n ṣàbẹ̀ sí rọjọ́ ẹ ní sùúrù ọ̀rọ̀ àwọn ọmọdé lè léyìí ẹ ṣe sùúrù wọ́n lè bẹ̀ sí pariwo lẹ́mi àbí kíni. ẹ gbọ́ ìyàmú. ẹ gbẹ́nu sáhùn ẹ gbẹ́nu sọ ẹ jẹun tẹnu mi tán kó tó rọ̀ mi tí ìbá tí ì sọ tẹnu mi tán òun ní dá yín lóhùn sọ ti jẹ yín bọ̀dẹ́ múlẹ̀ wù bọ̀dẹ́ ológógóró orí rẹ mo tó fàbọ̀ sí àkànníọ́ oyin lọmọ mi yóò bá sì pòwe wọn ní bí ọmọdé bá ròyìn isa kanu ni ńgbà tí ọkọ ti ń fi ọ tó rí oyin tó sì mọ̀ pàkà níwọ ó mú ọ sọ ọ nù ó sì ti yọwọ́ yọwọ́ ti fi ọ yí lẹ́ẹ̀lẹ́ o ti ń pàkúta ọbọ <laughs> lọ́wọ́ rẹ̀ wọ́n ti rún ọ rún ọ wọ́n rún ọ tẹ̀ ọmọ tèmi sàtẹ̀ bọ̀ sí lọ ni ìwọ orí ni ọ dàbí àrìmọ́lẹ̀ tapo sí o ti kúrú jù o ò ṣe é mú yọ ọjọ́ ọ̀ọ́yọ lẹ́gbẹ́ sáwùjọ ọyẹ wọn máa fi ọ pamọ́ sí kọ̀rọ̀ yàrá ni ṣùgbọ́n ọmọ eléyìí ò rí bó ṣe rí ọmọ eléyìí ga ọba gbà mú ọmọ mi fúnra ara rẹ̀ atẹ́kànrí obìnrin ogun ó nu ọ̀pẹ̀lẹ́ngẹ́ ó ṣubú làwọ̀ àwọ̀ ọ̀fọ́ ó ṣubú lodó lodó fàyà ìwọ náà bẹ́lẹ̀ kó fún ọ nírú ẹ̀ tó ṣe kó sì kù lára rẹ̀ tó fẹ́ bí tí ìbá ṣe pé olóbùkù ìyá olórí ibú ọmọ olóbùkù náà ní sọ̀rí olóṣù. ṣé bá gbàlagbà tiẹ̀ wá nìyí abẹ́wò wá tiẹ̀ ní gọ́pàá pa ṣé bá gbàlagbà táwọn ẹ̀ bá kọ́ ọmọ mi tí àti kékeré lórí ẹjọ́ ti gbé ka ìrókò kan torí tó bá dàgbà tán ẹ̀bọ̀ ó ṣe òmò wọn ni wọn fẹẹ jí wa gbé ní. ọmọlẹ́wà ọmọ tí yín gbé ní tó ń bèrè yín rẹ náà. ọmọlẹ́wà èmi ni kíkẹ́ ìwọ ni èmi ni. kíkẹ́ ọ̀rẹ́ mi o. kíkẹ́ ọ̀rẹ́ mi o kíkẹ́ máa fi fáìn jẹ èmi ni nà ó kíkẹ́ bí mo tó ṣe wáṣọ tó wọ̀. àbí o kíkẹ́ bọ́lá náà wọ́n fàjọ ya mọ́ ó ga ọ angels yìí náà ti di big girl gan sí rẹ ó ga big girl abúlé anyway anyway ọ̀rẹ́ mi nìyẹn níta àwọn ọ̀rẹ́ mi ọmọlẹ́wà òun jẹ́ péjú ta ló ní mọ́tò. èmi ni mo ní mọ́tò. Ah, ọ̀rẹ́ mi ti ra mọ́tò. Ah, mo fi wọ́n lẹ̀ ọmọ ìfọ̀nù. wọ́n ní mọ́tò yìí èmi ni o. ṣé ewo gan ewo iná mọ́tò báyìí. ẹwà ẹwà ẹwà fún wọn lẹ mọ kò ní wọn lọ mọ́tò yẹn o ti wá lówó burúkú lọ́wọ́ o. àbí o. abájọ tó ṣe ń dán. ó ga níbo lẹ wá ń lọ. Bíọ́lá ló bímọ a wá ń lọ síbi ìkómọ. ó mọ ẹni tó fẹ́ akọni tó náà kó pákí tó pọ̀ gan-an ọkọ ẹ lówó lọ́wọ́ o ó ní owó lọ́wọ́ gan-an tó yẹ la ṣe ń lọ bí ìkómọ ẹ. sẹ́yìn girls ẹ ti ẹ ti upgrade lábúlé rárá ó ga fún yín gan-an ni ẹ wo ṣùtẹ́rì èmi tẹ̀ fẹ́ rí ẹ náà torí mo fi ẹ́ sọ́kàn gan-an ni mo fi ẹ́ yẹn sọkàn ẹ ká lọ ẹ jẹ́ ká máa lọ ẹ wọnú mọ́tò ẹ nìṣó. ọ̀dọ̀ bí ọlá là ń lọ. má bọ̀ ẹ wọlé ẹ wọlé ká ah! ah! girlfriend ó ṣe jẹ́ pé gbogbo ìgbà ló máa wá sábúlé tó máa fún ní nǹkan. Ah! ṣókí fífún ní nǹkan yẹn kan ní iṣu ṣókí ó wá lè ní ó fún ní nǹkan ó wá lọ́la ó fún ní nǹkan yíyan ó ṣe point at all ó ṣe jẹ́ ká mú bèbí lọ sí town ká lọ tún check up wọ́n mọ̀ owó bó ṣe straight oh my god ọmọ ikán waste ara ẹ̀ lábúlé yìí ọmọ tó jẹ́ pé wà lábúlé lásán wo bó ṣe straight tó chocolate wo skin ẹ̀ lásán tó bá wá dé kò tán tọmọ mi wá lọ lo gbogbo best products lẹ́kọ̀ọ́ tó ń lo àwọn products lóríṣiríṣi àwọn imported products ó mọ kán sí mọ́ mí náà báwo lọmọ yìí ṣe fẹ́ rí <laughs> èmi náà ti ń wo bẹ́ẹ̀ náà torí pé gbogbo àwọn aṣọ tó tiẹ̀ máa ń kó sí èmi ò tiẹ̀ láìkẹ́ tó yẹ mo ṣe máa ń ba kaṣọ wá látẹ̀kọ̀. àwọn aṣọ yìí àwọn aṣọ olówó ńlá ni bọ̀rọ̀ kìnní ló rà fún mi. come on shut up ta ló ń jẹ́ bọ̀rọ̀ kìnní bọ̀rọ̀ kìnní níbo lẹ́gbẹ̀ẹ́ àwọn wò oríṣiríṣi. rag. èmi nù <laughs> ẹyin dá nǹkan ọmọ tí yín aṣọ òun gangan gangan lọ́pẹ̀ bá. Ah! rag gangan lórúkọ ẹ. Ah, rag eh, oh, ni ó tún stink na eh, o. stink náà ni. stink ó mọ nǹkan girlfriend a ní láti mú bèbí yìí lọ sí èkó in fact bèbí ó dọ́lìn ni bàbá dọ́lìn ayé lélẹ́yìí. wo ṣé o mọ nǹkan tó fọ́ ni ìṣòrí bọ̀rọ̀ kìíní tó máa ń dárúkọ yẹn ó dúdú kan báyìí ó máa ń rùn ni oh! Oh, smelly guy báyìí lẹ́ni tó ń dárúkọ ta ló ń jẹ́ bọ̀rọ̀ kìíní bọ̀rọ̀ kìíní kan kó ní ṣọlẹ̀ kó ká tún ṣe up kó lè mingle máa hàn girls. dòkìní olúwo ló ń gàn who is bọ̀rọ̀ kìíní níbi táwọn èèyàn ti ń sọ̀rọ̀. kí ló ń ṣe ń ṣe àgẹ́ ó dẹ̀ ń sọ sí bí wọ́n sọ sọ̀hún wá bọ̀rọ̀ kìíní ló ń jẹ́ bọ̀rọ̀ kìíní who is bọ̀rọ̀ kìíní. ó dáa máa tẹ̀lé yín ẹ kọ́kọ́ fún mi ní nǹkan tẹ̀ mú wa lọ máa tẹ̀lé yín. wọ́n ní ìwé tó bá àǹtí máa bá yín lè kó. ṣé ah, mi mo ní ilé èmi ló dúró lé. ìwọ ló ní. má jẹ yẹ̀ wò. Ah! ará abúlé <laughs> orí ibi ti burú lábúlé yìí ah! àfìgbà tó ń ba ayé mi jẹ́ ọmọ yìí ó ti pa mí o yéé tèmi ti dà ayé mi ti dà ará abúlé ti bẹ̀rẹ̀. ọmọ ọlẹ́wà. a máa gbọ́ ọkọ̀ tó ń sọ má sọ fún mi pé òkú àwọn ìgbín yẹn wá abúlé lọ́dọ̀ yín náà. ó yẹ kẹ́yìn náà trust wa ni. pé kí ni. pé àlè lọ sí ibùbẹ̀ yẹn ká má bàa yín kó gbogbo kìnnú yẹn wá iṣẹ́ ni. ṣòtìrì ṣèbí wọn sọ pé wọn ò lè ní ìgbìmọ̀ lábúlé. èpo sọ pé ó kàn try láti belong with you. surely mama unless I forget hmm. on behalf of gbogbo ilé hmm, ọ̀rẹ́ mi ni ọmọlẹ́wà lórúkọ ẹ̀. ah no no no má wọrí jókòó jókòó jókòó on behalf of gbogbo ilé mo mú ọ̀rẹ́ mi wá nígbà tá a lọ sílé mi àtọ̀rẹ́ mi so ọmọlẹ́wà lórúkọ ẹ̀ torí pé bó ṣe wà ìbẹ́ ṣe ń wo ìyẹn náà já o. I can see I can see. ó kọ́ ẹ pé ayé local champion ló ń lò níbi tó ti wá yẹn so mo dẹ̀ kò jáyé fọ́nrìn rárá torí ẹ̀ ni mo ṣe mú wá pé kẹ bá mi tù ṣe up tẹ bá ra àwọn tó tiẹ̀ ń tẹ̀lé ṣe ló kàn waste beauty ẹ̀ dànù sábúlé yẹn ni tẹ bá rí àwọn bọ̀rọ̀kìnní kan àwọn àkànní kan mi tí ẹ̀ mọ ibi tó ti rí wọn tó ń tẹ̀lé kiri so bó ṣe wà yẹn òun ni mo ṣe mu wá pé kẹ má mi tù ṣe up as kó wà kó mingu má wà big girl táwọn àbí báyìí kó lè wà okay gidi gan by the time tó bá máa fi padà sílé gan kọ́ mọ̀ pé yes ọmọ ti arrive eh but ah bọ̀rọ̀ kìíní máa ugly gan ah, ni. tẹ́ bá rí báyìí <laughs> ó ugly jù àwọn ló ń tẹ̀lé bó ṣe wà yẹn torí ẹ̀ ni mo ṣe mu wá. <laughs> ọmọlẹ́wà ò ní ìdíró èèyàn báyìí anyways kò sí problem ṣorí nísìnyí tó ti mú ẹ wá síbí báyìí àwa náà máa túṣẹ ọ àwọn ọkùnrin tó máa máa bá rìn àwọn ọkùnrin tó máa máa fẹ́ tí ìwọ gan bá rí wọn wá wò pé no o ti ń waste time ẹ tipẹ́tipẹ́ then another thing tí mo fẹ́ sọ fún ẹ ni pé ṣé olóbi tó wáyé a lófin o àwọn òfin yẹn dẹ̀ ni pé ìfẹ́ la fi ń bára wa lò a kì í bára wa jà tẹ́nìbọ̀dì bá ṣẹ̀ nínú gbogbo wa wàá pè mí wàá sọ fún mi kò ń ṣe pé bóyá kíyàn kan wá ṣe ẹ̀kọ́ wá torí ẹ̀ kó máa keep malice no it's not allowed then nǹkan tá a bá ti ní òun là ń ná o nǹkan tá a bá ti ní òun là ń jẹ kò ṣe pé bóyá nǹkan máa sáfẹ́rẹ́ díẹ̀ because everybody náà ló mọ̀ èèyàn lè brooklyn kó wa òkè lọ́la kí wọ́n wá ní èmi ò jẹ́ o torí èmi lówó èmi fẹ́ ṣe oúnjẹ tèmi lọ́tọ̀ no it's not done ìfẹ́ là ń lò bí dẹ̀ nípa ti àwọn tó sọ pé òun fẹ́ yẹn ìwọ máa wọ̀ rẹ̀ èmi máa gbé àwọn ẹja ńlá àwọn ẹja gidi àwọn èèyàn jàǹkànjàǹkàn yẹ́ẹ̀ máa gbé wọn fún ẹsẹ̀ kò sí problem ṣe wà. àdìdè. alóbi sọ ló ṣe máa ń sọ̀rọ̀ kò kì í sọ̀rọ̀ kó máa mú ṣe. ìyẹn sílẹ̀ ṣé mi ló ṣe fẹ́ máa sọ̀rọ̀ stanley fún ni ìyẹn tèmi ni stanley tipẹ́tipẹ́ don tell anyway baby mi ṣé kí n. Ah, mi já stanley tán náà. stanley ọwọ́ mi tó ṣùọ́ stanley mo ti dé o mo ti dé tán mo ti fẹ́ ṣe bí mo ṣe máa ń ṣe báyìí mo bínú tán this time around ni o. ó wà lẹ́ẹ̀ báyọ̀ méjì. okay ṣé ẹja tí mo gbé wá fún ẹ sìn oh my god mi ò tí ì ṣe irú ẹ̀ fún ẹ rí i mean ọmọ tó straight figure eight lọmọ láti ilẹ̀ wẹgbẹ́ ẹ̀ nà ń. àà àà bèbí kí ló ṣe ẹ dọ́là táàrọ̀ nà ọ́ ṣó kì í mẹ́nẹ sí ni ṣé kò fẹ́ dán pẹ́ẹ́yọ̀n àbí kí ló fẹ́ vivi ọmọ yẹn ti dọ́ọ̀jù nà ọ́. <laughs> àbí kí ni kò dìde ni. no no no no no no no ah. ah a ah, má dáńgé di àwọn mi náà. stanley stanley ẹ ní láti ṣọ́ ààrẹ tó yẹ ọjà mi tán náà olú ẹ̀ṣẹ̀ dé. láti bọ̀ jọ don't give me that. em one month styling sórí ọmọ tó ń wo yìí kì í ṣe ọmọ tó lè fìyà jẹ o i mean kó wo dáadáa orí pọ́ ọmọ dúró tán mo fẹ́ kó tún bá mi ṣe kí ni kó tún bá mi tọ́jú ẹ̀ sí dáadáa ògidì bébì mi ṣe ń tọ́jú mi náà táwọn èèyàn ń wò mí gbòòrò tí wọ́n envy mi bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ má jẹ́ kó complain ẹ̀ fún mi o. Ah, ah, ah, omi ni ṣé Vivian fẹ́ máa downgrade mi ni ṣé o mọ bó ṣe ń lọ ni. I just dey yan you ni òótọ́ ni má dàbẹ̀ ni pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ o. wire living legend no wire no light má downgrade mi àlọ́jọ́ ọ̀rẹ́. bébì ṣé o máa downgrade pàdé mi jọ má bínú stanley ṣe bó bá ṣe ṣe tẹ́lẹ̀ náà ojú ò lè tì wá nígbà táwọn client bá ti ń sanwó ah, ah. tọ́jẹ̀ ti gba bọ̀dì fáwa àwa máa ná ọdọọjọ́ ọkú wa ni ok stanley sọ fún mi ṣé bíbí ilé ní hundred thousand dollars tán lójúmọ́ yẹn. hundred thousand dollars ah, kí ló dé ó gbọ́. níbo ọ̀bí kú. ṣé òun ni ọ̀pá season. ṣé ká bẹ̀rẹ̀ láti bíbá yẹn ni. nǹkan tó wọn bá ti sọ. no ẹ̀ka ọkọ ẹ̀ka ọkọ jayé bíbá yìí náà tá a bá ti jayé bíbá yìí tán kí ni àbọ̀sẹ̀lẹ̀ gúúsì lọ́hùn. ah tọrẹ bá a sọ ṣé tó wà ní kò sùn ṣe fẹ́ sùn starling show rẹ fún na. Ah, ah vivi vivi kò sí ah, no lele na o na me na o. kí ló fẹ́ starling jọ show rẹ kí ló fẹ́ so na o kàn dọ̀ ni. bọ̀rọ̀ kìíní bọ̀rọ̀ kìíní irọ́ mi ò gbà rárá. ẹ ní nǹkan tójú mi rí lọ́mọ táì tí ì fi fún ẹ táwọn ti bí wá ah, mo ríra mi tó ojú tì mẹsẹ̀ mi wọlé gẹ̀rẹ́gẹ̀ èmi mi ò ń jà o mi ò dẹ̀ ń sọ torí náà mi ò fẹ́ wàhálà rárá mi ò gbà ní ìfọmọ fún ẹ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. nǹkan tá à ń tí mi sọ lèmi náà sọ o àfọmọ fún ẹ. o ṣe àbúrò mi. ìjọ tó wá bí àní ṣe ni ká sì ní sùúrù kájọ máa wo wá yín bóyá bára yín mu bẹ́ẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ o wá ṣe tán òun ṣe bó ṣe wọ̀nyẹn káàkiri ìlú káwa níṣẹ́ ẹ̀mẹ́ni tó mọ yín fẹ́ ó ti rún lágbájá ó ti rún tàmẹ̀dùn àfẹ́ èmi ò tiẹ̀ lọ́mọ sàárà ah, mi ò eh. lọ́mọ tí màá fi ṣe sàárà eh, sórí eh. eléyìí mo kọ́ inú mi dẹ̀ dùn mo dúpẹ́ wípé ó gbẹ̀kọ́ mi lọ́mọ tí màá fi ṣe sàárà o rárá mi ò gbà mi gbà mi gbà mi gbà mi. kẹ́ni má dọ̀bà lórí burúkú oògùn ló ń lò. ẹ ẹ jẹjẹ gbọ́ràn. oògùn wèrè wo olóògùn fún wọ àbí nǹkan tó fẹ́ ṣe òun ló lójú ẹgbẹ́ débẹ̀. ó ṣe gbajúmọ̀ ó ò dira kí lè wá dé di ọ̀lọ́ tó bá kọnu sí ṣé aráyè lògùn fún ẹ dá mi lóhùn irọ́ èmi ò gba gbajúmọ̀ gbajúmọ̀ yẹ̀yẹ̀. ẹ dà ibi ọ̀rọ̀ wa dé dóye ẹ̀gbọ́n mi ejò làwọn ọmọ wa wọn ò ṣe nẹnu fún ejò ni wọn ò ṣe nẹnu fún ẹja kọ́kọ́ bí mo sún ṣó sì nífẹ̀ẹ́ bọ̀rọ̀kìnní. <laughs> mo jẹ́rìí ọmọ tí mo bí ah, ah. ládùúgbò nǹkan tójú ẹ̀ rí yẹn láṣẹ láṣẹ. mo sún mm. ṣó sì nífẹ̀ẹ́ bọ̀rọ̀kìnní. mo sún mọ́lá. mo sún ṣé o sì nífẹ̀ẹ́ bọ̀rọ̀ kìnní. mo sún mọ́lá mo ń gbọ́ ṣé o sì nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí àbí ká lè e dànù. ìyá mi ń tẹ́ bá ti sọ náà ló dáa. Ah, ayé mi o. ẹ̀rọ ayé báyìí. ọmọ ẹni ìbá máa jọ ni àbá máa yọ. ọ̀dà ah, ah. kí la ṣe àṣà ní làlẹ́ lọ́wọ́. mo sún. àti mi ibi ọ̀rọ̀ dé dúró yìí. ẹja sọ fún bọ̀rọ̀ kìnní kó lọ sílé wọn kó lọ mú àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn kó mú wọn wá kó wá ṣe ẹ̀tọ́ ọlọ́kọ-láya pẹ̀lú àwọn ẹbí fún wa ló bá tán. mo súnmọ́lá n gbọ́ṣẹ́ kí bọ̀rọ̀ kìíní lọ kó àwọn èèyàn ẹ̀ wá. n tẹ́ bá ti rí lè jà. Ah! ẹ ah! ṣe gan ẹ ṣe ẹ ṣe yàrá ẹ ṣe irú ẹ kò ní ṣẹlẹ̀ lọ́wọ́ mi mọ́ láyé láyé láyé èṣù ní. bọ̀rọ̀ kìíní mi ò lè jà o. mo mọ̀ pé ó máa yà yín lẹ́nu pé mo tún sọ pé kí a wá sí ìsàlẹ̀ níbí wa. ẹ mọ̀ pé mo sọ fún yín lókè lẹ́ẹ̀kan mo ní mo ní surprise package kan tí mo fẹ́ fi wọ̀n yín ó dà yẹn pé bẹ́ẹ̀ là á dé sí because èmi ò láìkí nìkan àwọn ẹlòmíì wà tán bá ṣoore fún wọn ibi làwọn máa fi ń ṣu ẹni tí ó ṣoore fún wọn bọ́ lọ́dọ̀ ti tèmi èmi láìkéèyàn ṣoore fún mi kí n máa fi oore san oore ni ìdí nìyẹn tí mo ṣe kó gbogbo wọn wá sí bíbá ilé ni pé ká wá ṣe fàájì so nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé tí èèyàn bá ń ṣe dáadáa síyàn àti pé nígbà tí èèyàn bá ń bá èèyàn kan rìn tó jẹ́ pé ìgbà téèyàn ń bá èèyàn yẹn rìn gbogbo nǹkan èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí dáadáa kí ni nǹkan tẹ̀rù kó yẹ kéèyàn ṣe fún irú èèyàn bẹ́ẹ̀ náà ah, èèyàn sọjọ́ ni. inú mi dùn pẹ̀lú nǹkan tó sọ èèyàn á fi ẹ̀mí ìmoore wọn mo ṣetán lẹ́ni láti fi ẹ̀mí ìmoore wọn. ẹ bàbá dẹ ọ̀rọ̀ ẹni wọ́n sọ gbòòrò. jọba mi mú kí ìwà nínú mọ́tò yìí. ń bẹ̀. èyí tó wà lórí síìtì yẹn wà lórí síìtì. tó wà lórí síìtì àwọn ọ̀gá. ẹ bàbá ṣé àbọ̀ mi ìwọ ló tó dé ìgboro ẹ ọ̀rẹ́ ló ń sọ o. ẹ jọ kí ni nǹkan tẹ̀ ń wò lọ́wọ́ mi káàkì à ń kí tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí mi rò pé ẹmẹ tó ni o. this is for my only Charlie mama. mo dáadáa mo dáadáa mo sọ fún yín tẹ́lẹ̀ náà mo sọ fún yín. ọ̀rọ̀ ẹ lọ sọ. sísá bẹ̀ náà. kéèyàn tún lè ra dúró mọ́tò ńlá yẹn fún tó tún fowó bàjẹ́ bẹ́ẹ̀ yẹ. kí ni ṣọlí mama ẹ̀wò ló ń fẹ́ rúsì mi ṣé torí pé ó ti ra mọ́tò fún níjọ yẹn oúnjẹ lójú ń fìrì kẹ ṣọlí mama ò lè fẹ́ rúsì mi mọ́tò yẹn kéré nínú mọ́tò tí ṣọlí mama ń gùn kiri so báwo ló ṣe máa fẹ́ ó fi ń tàn ọjọ́ yẹn ni tó ń fò kiri tó ń yí kiri ìdí mọ́tò ó fi ń tàn ní kò lè fẹ́. èmi rò pé wíwú bọ̀bọ̀ yẹn tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbá tó ń ṣe bọ̀bọ̀ yẹn ń try fún ṣọlí mama o ìyẹn ló ń jẹ lójú ṣorí tí wọn náà bá farabalẹ̀ ó máa lo mọ́tò tó ju mọ́tò ṣálí màmá lọ. tó jẹ́ sí pé tí n bá farabalẹ̀ lókè máa lo nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. ọ tó máa lo orú ẹ̀ dáadáa tó bá farabalẹ̀ o torí <laughs> ṣálí màmá ń tan Rótìmí ni kó ṣẹlẹ̀ ni pé ṣorí tó bá farabalẹ̀ dáadáa <laughs> tó ní sùúrù máa mú ẹ jáde ah mo máa mú ẹ jáde ṣùgbọ́n máa mú ẹ jáde. àǹtí kí ni bàbá sí yẹn bàbá sí yẹn mo ti ti ti ti ti omi yẹn wá ń dà sòòrò. kí ló ń jẹ́ bàpẹ́ sí. kí ni tí wọ́n dàbí tẹ́ mọ ohun tó máa tó dàbí pósí o tẹ́ mọ fi ń wẹ̀ o. jàpísì <laughs> ló sọ di bàpísì bàpísì ló sọ pé kí ni pósí ọlọ́run jẹ́ kí mi rógun pósí o ah, ah. lódò òṣì bí o yàkóṣì yàkóṣì yàkóṣì mi ò rí mo lóde lọmọ ju jacuzzi kí ló pè é sí. jacuzzi ni nǹkan tá a fi ń wẹ̀ yẹn jacuzzi ah. ni. Oh. gbẹ́gbẹ́ mi sọ̀rọ̀ jàre àṣẹ kankan náà ni wà á tiẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe fún yín lọ́kàn ṣe rí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọmọlẹ́wà lórúkọ ẹ̀ mo mú wá bá yín kẹ́ bá mi ṣe àjò fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe fáwọn náà nígbà yẹn tó jẹ́ pé gbogbo ibi tá à ń lọ báyìí wọ́n ń fowó bá wa ṣe ni wọ́n ń fọlá bá wa ṣe tó yẹ pé à ń ní owó lọ́wọ́ àwa náà wà láàrin àwọn big girl so òun ni mo ṣe mú wá pé irú iṣẹ́ tẹ̀ ṣe fún wa níjọ́ kìnìún àná kẹ́ bá mi ṣe fóun náà kóun náà lè darapọ̀ mọ́ wa kóun náà lè di big girl òun ni mo ṣe mú wá bá yín bàbá. kíkẹ́ ẹni ṣubú dànù ẹni tí ó ṣubú dànù ò ní kọlù ọ wo ọmọlẹ́wà àbí kí lórúkọ ẹ. ọmọlẹ́wà ni. ojú rere báyìí la wo owó ojú rere la wà tẹ̀lẹ̀kẹ̀ jigbine jigbine latẹ ẹlẹkẹ abiyama kan kì í gbẹkun ọmọ rẹ̀ kó mọ tati wèrè àwọn arúmọlẹ ti gbẹkun ẹ wọn sì ti tati wèrè ju gbogbo ẹ lọ ọ ní ṣubú dànù ẹni tí ó ṣubú dànù ò ní kọ lọ abatalẹmi o abata gbalẹgbẹgi oko yèrè pé gbalẹgbẹgi ọdàn ìran àgbàdo àlọ lóde kò kára lé wọn nílẹ̀ ìbọn nílọ onílẹ lágẹlú ọ̀pọ̀lọpọ̀ rì tí kù bí òjò wọn yìí wá gorí obì kan pè mí ẹni bá darí wò darí wò ní darí ẹ sọrùn. àṣẹ àṣẹ àṣẹ. ju gbogbo ẹ lọ ẹ ra kó bídìí ẹ̀ kan wá àti pẹ́pẹ́yẹ tẹ́ bá ti rà wá àá ṣiṣẹ́ yìí fún ọ tá a bá ti ṣe tán àwọn ọkùnrin máa gbé e súnmọ́ ìwọ náà sóríire nù láti bẹ̀ wọ́n á gbọ́lá súnmọ́ wọ́n á gbowó súnmọ́ wọ́n á gbé yìí súnmọ́. ẹ ṣe bàbá èmi náà ti sọ fún pé tí bá ti mú débi báyìí àgbúgbò ẹ ti di ṣíṣe èló wá ni ká mú wá báyìí sìn. bá ti ra obìdí àti pẹ́pẹ́yẹ yìí wá ẹ sì mú iye kan wá ná tẹ́ bá dé wọn mọ ṣàlàyé yòókù fún yín. àwọn olómọlẹ̀ ti gbọ́ ẹ mọ̀ wá pẹ́ láti ra òbí adìẹ àti òbí pẹ́pẹ́yẹ ẹ tètè ra wá ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ń ta ẹ ní ṣubú dànù ẹni tó ṣubú dànù ò ní báwo ni èyí tó gbádùn wáyé wa ẹ. wá ṣe mo like tó ṣe bá mi ṣe mo like gbogbo ṣe ṣe mí gbogbo style tó fún mi gbogbo ẹ pátápátá ni mo gbádùn èmi ọmọ ọmọ ọmọ sórí nǹkan tí mo ṣe yẹn òun mo ṣe láyé mi ah kí n mú ọmọ kí n ká tán yẹn kí n bí ṣe ṣe tán yẹn kí n wọlé kí n ah wo láìkẹ wo oúnjẹ tí mo mọ̀ jẹ jù láyé mi nìyẹn ah obìnrin ọlọ́mọ ayọ̀ obìnrin kó láyé mi máa fi kú kí n mú ọmọ kí n rún ọmọ kí n gun kí n ṣẹ́ nísìn ìwà fífúra ẹ̀fù tèmi nìyẹn. Ah, mo gbádùn iṣẹ́ hmm, mo dẹ̀ wò pé kí n ṣe ọkọ pẹ́ mo láìkẹ́ báàgì tí mo lẹ́kùn yẹn ló pa chain kan ní gbà three hundred manager. kí ló dé tó ń pariwo bí ajá báyìí náà. ó yìí kó o ibi nìkan tán. three ah! hundred thousand ló pariwo lé lórí báyìí. ẹ dín gbogbo yìí. torí three hundred thousand orí òun yìí pọ̀ gan-an. ọlọ́mi lè parọ́ fún ẹ kó tó kọ̀ láti jẹ jẹ ẹwọn dídí tó máa ń. suya lásán kò tàbí ń jẹ kò tó nà òun. suya. àti ah, ah, bá láàrin àwọn tèmi àwọn oníjó yemkem àwọn ọdúnládé gbogbo wa kan máa ń ṣẹ̀fẹ̀ ni wáyé wà nìyẹn eh. èlò chéńjì lélẹ́yìn náà eh. ṣeré dáadáa kí n ṣe ah, kí n ṣe dáadáa àti pé mi kò fúnra mi wà láìpẹ́ torí wọ́n gan wọ́n rà pé akíní yẹn tight àwọn ọmọ èkó rí báyẹn tó máa kọ ọmọ èkó mi báyẹn bí rẹ̀ máa ti dàbí pé wọ́n wọlé sínú kànga. yé ó tó máa range fún ẹ. range. yeah range rover. mọ́tò. ó kéré ju ó pa ten million naira. ẹ. ten million naira. Ah! ọ̀daràn o ọ̀daràn làbá. kí ló ṣe abúlé kẹ ah, tọ́ máa dábúlé wàá dàbí queen lábúlé ni ọlọ́run bá mi lè kú fún ẹ ṣé bẹ́ẹ̀ ló ṣe lọ sí school rárá ni. mo lọ sí school mo ní OND. ẹ̀ẹ́ èèyàn kí ló tó fọ́dà o. kò sí privilege náà parents mi náà wọn lè ràn mí mọ́. ẹ wá dé tí wáṣẹ kan ṣe. mo ti wáṣẹ wáṣẹ mo ò ríṣẹ́ mo lọ sọ́tún mo lọ sósì mi ríṣẹ́ mi. anyway náà ẹ ọlọ́run ló mọ ibi tó ríire èèyàn wà ó kọ̀ yẹ pé ẹ̀yin ọmọ èkó yìí ẹ̀rú yín máa ń bà mí níbẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe máa ma ṣe náà ní tẹ́ bá kọ́kọ́ dé tẹ́ máa ma ṣojú báyìí ojú ìwọ tẹ́mi tiẹ̀ ń wò yìí ojú ẹ̀ re gan <laughs> ojú èrè gan bẹ́ẹ̀ ṣe mo máa ṣe lélẹ̀ yìí tó yẹ pé tó bá ti yá nísìnyìí ìka kan oníwọ̀n yìí fúnra mọ́ ẹ ṣe ẹ mọ́ máa ṣe bíi pé ẹ ti ju àwọn tó mú yín wá lọ. o promise pé o máa ṣọmọ dáadáa nǹkan tó ṣẹlẹ̀ ni pé. èmi nìkan kọ́ mo dá wà ọ́ èmi náà náà gà ọ́ mo dẹ̀ ní àwọn èèyàn tí mo máa introduce ẹ sí so tó bá ti lè farabalẹ̀ wọ́n má wọrí. ẹsẹ̀ mi máa rí yín láti gbé. inú mi máa ń dùn gan. mo ṣòfin rẹ o ẹ̀rẹ̀ ẹ̀dá mi ni dúpẹ́ o ẹ bó ṣọ bí ilé o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ẹ bó ṣọ bí ilé o ẹlẹ́dá mi mo dúpẹ́ o a ọ̀rẹ́ yìí èkó yìí dùn jù a a ọ̀rẹ́ mi sọ̀rọ̀ fún mi sọ̀rọ̀ fún mi. ara mi ń gbọ̀n fún jù wá. Owó má wọrí má wọrí nípa ti ẹ̀yẹ má wọrí. Ọ̀rẹ́ mi! Wo kí lélẹ̀? o ṣe o o ṣe ní ìjọba nìyẹn. bòbọ tí mo tẹ̀lé jáde yẹn bòbọ yẹn bàtà ṣe tó bá ẹgbẹ́ gbé mi jáde ló bá ní kó n fẹ́ lọ surprise mi gẹ̀ẹ́sì yẹn tó wà bí báyìí. mo ṣàmọ̀ epo wà ń mi mọ̀ iye tó wà ń bẹ̀. Ah, o mọ̀ iye tó wà ń bẹ̀ three hundred thousand naira ló wà náà yìí lọ. ló wá jọ ẹ lójú. Ah, ah, ọ̀rẹ́ mi mo ní three hundred thousand naira oníṣòjọ́ mi lójú owó ni o olùwàjú ti mọ̀ pé fún ẹni. mo ti sọ fún yín pé tó bá farabalẹ̀ wákàtí tó ju iye tó gbé dání lọ wàá kà jù bẹ́ẹ̀ lọ. ẹ wọ ẹlẹ́wẹ̀ ọlọ́run á yàn ẹ lọ́wọ́ o ọlọ́run á máa bá mi bùkún ẹ ṣé o tẹ̀ ẹ̀rí kan tó tẹ̀ ṣẹlẹ̀ ní pé mo fẹ́ mo fẹ́ mo fẹ́ kó yín lẹ́nu dẹ mo fẹ́ sàn ọ̀dà mẹ́wàá náwó yìí ah mo gbọ́dọ̀ sàn ọ̀dà mẹ́wàá o àti sọ́ọ́lì màmá o àti gbogbo adájọ́ ṣọ̀rẹ́ pátápátá la gbọ́dọ̀ wà ń bẹ̀ n gbọ́dọ̀ sàn ọ̀dà mẹ́wàá ìjọ ti máa dùn gangan gan la máa fẹ̀nu kò sí báyìí ah àfi ká ṣe àfi ká ṣe pàtì yẹn very big one ni o ah owó rẹ̀ mẹ́ three hundred thousand naira. Hey! jẹ́ ká mi àbá fàájì bọ̀ ṣọ́lí màmá ẹ jẹ́ ká mi àbá fàájì bọ̀ wàrà yẹyẹ wá wòran wa bí kinní ọ̀hún ṣe ń gún régé. àwòrán kejì ló tún dé lágbolé ọkọ àwọn mẹ́jọ yìí wọ́n sọ báàlì mọ́kè nǹkan bí nílé orin ọmọ òwúrà mọ́tò eégún bàdájí. ẹyẹ ò lè rómi inú àgbọn bùnmú rárá kókókókó ní ṣòǹfà gógó àlímọ́ mi àdúgọ́rọ́ ṣe bẹ́ẹ̀ ni tí à ń wí ó ti dé. ọdún láti pàtẹ́wọ́ fún bèbí. Ah. ṣe bèbí ó mọ orin kan àwòkó gan ń tẹ̀lé lẹ́yìn queen Halima àtàyìnlá ọmọwúrà ṣẹ́rin ọlọ́run jẹ́ kí ẹ̀yin náà kẹ́ ní nǹkan láti yọ̀ sí lọ́jọ́ ìní ṣé rí ọmọlẹ́wà tó ń celebrate lẹ́ni ẹ ẹ̀ tí ìmọ̀ wa mọ ẹ̀yin náà ẹ máa celebrate lẹ́ni mo ní surprises mẹ́ta kan fún yín alákọ̀ọ́kọ́ ni pé American visa yín ó ti jáde. Ah! ọlọ́run o inú mi dùn o mi lè kọ́ tán. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ìlú club of Chicago wọ́n fẹ́ ṣe anniversary ẹgbẹ́ wọn ẹ̀yin dẹ̀ ló ní pé kẹ́ wá kọrin fáwọn tó túmọ̀ sí wípé tíkẹ́ẹ̀tì yín o hòtẹ́ẹ̀lì tẹ máa dé sí oúnjẹ tẹ máa jẹ everything àwọn ọlọ́mà náà wò ẹ̀. ọlọ́run bàbá mi ò sùn lọ́rùn. ẹlẹ́ẹ̀kẹta ni pé mọ àwọn inú mi dùn club. máa ń gbọ́ orúkọ wọn ni. ẹ tí ẹ gbọ́dọ̀ máa gbọ́ because ẹni tí ò bá ti mọ inú mi dùn club kò mọyàn àwọn náà fẹ́ ṣayẹyẹ wọ́n á jẹ́ kó yé mi pé queen alimat àti k1 làwọn fẹ́ kó wa kọrin. ẹ rí pẹ́ ní ńlá lẹ́ bá tò. màmá mi bí wọ́n ṣe ìjáyé orí ẹ o jọ bí wọ́n ṣe ìjáyé orí ẹ ló ń bá wọn ọ̀tá ẹ nínú olúwa ah, ọba tó gbé yẹn ga oh. ẹni bá sọ fóun ó dìtẹ̀ onítọ̀hún abínú kú lásán. ó ṣe máa <laughs> ah sherry baby hmm, máa dúró sẹ́yìn ẹ̀ báyìí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí mo tó bá fẹ́ ṣe ìdánwò. it's time for fruit drink. Ah. Ah. Yeah. Stop! ẹ gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ o ẹ má gbà lọ́wọ́ ẹ má gbà lọ́wọ́ ẹ màmá ẹ̀yin èèyàn yẹn dájú ṣá so tí mi bá sí mi bẹ́ẹ̀ wá gbé drink ẹ fún sọ́lé màmá ó dẹ̀ máa mú anyway mo mọ̀ pé nǹkan tí mo sọ ò lè yí ẹ bọ̀ ó yé wèrè yìí ó yí ẹ ó dẹ̀ yé mi. what's happening here. oh relax oh relax o so. anyway ẹ bá mi sọ fún mi pé tó bá mọ̀ wípé juice tó ń gbé dání ò fẹ́ kí sọ́lé màmá mú ẹni kò mú nù ẹ. ẹ wẹ́ má dá lóhùn jàre ẹ gbà mí mo ní kó má gbà lóhùn ní kó gbà mú nú ẹ̀. àǹtí Wùnmí ẹ̀yin ló ẹ̀ mú un bẹ́ẹ̀ bá ní nǹkan tó dúdú lọ́kàn ẹ̀ mú ni ẹ̀ mú. Oh tí tèmi lélẹ̀ tí tiwọn lélẹ̀. ó jẹ mú ó ní kó mú tí kò bá sí nǹkan mi bẹ̀ ìwọ náà gbé kó mú nà wàá dé gbé mi fún sọ́ọ́lì màmá nù yìí tó wà lẹ́. Ah, mo mọ̀ pé ò ní mú mo ti mọ̀ wípé ò ní mú so ebi ni pé kò lè plan nǹkan kan bí kan so kẹ wá dìbò pé ẹ máa ẹ máa carry out kí n dẹ̀ máa wò yín ràn no kò possible mi ò lè máa wò yín yá. Yeah bó ẹ dájú o ẹ dájú gan-an ni. anyway níjọ́ tí ẹ̀ ń plan bẹ́ẹ̀ ṣe máa ṣe ń bíbá ilé mi gbogbo ẹ̀ ni mò ń gbọ́. ọ̀rọ̀ ṣó lè máa mọ̀ ṣó fi ṣe wọ́n ni. ó ti rò pọ́nrẹ́ èèyàn gidi ló fẹ́ sọ fún mi ṣó ṣe mọ̀ wọ́n ni ó ti gbàgbé nǹkan tó ṣe fún mi ṣó mọ́ scars náà tó. ó mọ̀ pé mi ni mò ń fẹ́ máa yẹn tẹ́lẹ̀ ṣá mi ìmọ̀ bọ́n ṣe gbà mọ́ mi lọ́wọ́ to the extent máa yẹn tún gbé lọ UK ó tún ra mọ́tò fún un ìwọ náà imagine now wọ́n ìtọ́ tiẹ̀ ṣe fẹ́mi yìí hmm. òun náà máa fi ṣàṣemọ̀ ọ̀kan ṣé o mọ̀ pé mi ni bàbá Rótìmí yẹn kọ́kọ́ wá bá the first time tàmá ní ọgbà lọ́mi bàbá yẹn ra mọ́tò fún ọ èmi shopping ọ̀la shopping kí ló dé sáwọn nìkan ni kọ́sẹ̀ jẹ́ káwa náà jáyé ìdí ẹ̀ náà hmm, kí ló wá fẹ́ ṣe sọ́wọ́ èmi ò ní gbà o máa ṣe mẹ́wàá fún wọn mi ò ní gbà yes. wàá ṣe mẹ́wàá kí ló fẹ́ ṣe. tí n bá délé máa jókòó ara mi máa rórí mi dáadáa máa mọ nǹkan tí mo máa ṣe fún wọn. Hmm. mi ò tiẹ̀ ní gbà. o ò ní ìdí láti wọ̀ mo ní àìdí àkọ́ ṣé o mọ̀ pọ̀ mọ́ lẹ́wà fẹ́ get together party ṣé bó máa wá wọ́n máa wà náà. ẹ tó bá wà ṣùgbọ́n máa jẹun dẹ̀ máa mutí. ẹ tó bá jẹ tó bá mu ṣé yẹn ní ṣe Eh, ẹ nǹkan tá a ní ìdùnnà nìyẹn náà wá a máa fi nǹkan sínú ọtí fún wọn wọnyẹn. kí ni ò ní alẹ́ nù mí. bẹ́ẹ̀ yọ̀kan bá lóun pa láàánú mi òun ló máa kú. àmì o ṣé èèyàn Ah, jọ mí lójú gan. ṣé nǹkan táwọn náà ṣe ṣó dáa ní ṣe bẹ́ẹ̀ mi ṣáà ní rántí mi kọ́kọ́ wá bá bí kí ni. ó dẹ̀ tún sọ̀rọ̀ ṣú yẹ kó máa sọ̀rọ̀ ṣá ẹ fẹ́ pa èèyàn ẹlẹ́ran ara bíi tìyín èèyàn tó ń mí ẹ fẹ́ gba ẹ̀mí èèyàn ó dẹ̀ ń sọ̀rọ̀ ìwọ tún yẹ kó ká ọwọ́ lórí báyìí kó ní pé ayé ẹ ti bàjẹ́ o kó máa sunkún. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. mo lọ fi poison sínú drink wọ́n fẹ́ gbé fún mi kí n mú ọpẹ́lọpẹ́ ọmọlẹ́wà ọmọlẹ́wà ló dúró tó ní àǹtí àná ẹ̀ lè mú sẹ́ mo ní kí ló dé máa mú gbogbo wa là ń mu drink ó ní ẹ̀ lè mú ẹ sọ fún wèrè tó gbé wá pé kó mu ní ò bá lè mú ọ ṣó ò rí mi báyìí kí là bá tiẹ̀ máa sọ báyìí olódì mi ò bá ti kú àbí orípòre níwọ̀n. <laughs> ayé lè o àǹtí ọmọlẹ́wà ẹ ṣé o ẹni máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níbo ni mo bá fojú sí. Si? ọ̀gá àǹtí mi tó yẹ pé gbogbo everything mi tí mo dórí irun aṣọ bàtà handbag everything tí mo ní àwọn ló ń ṣe owó school mi gan ẹ mọ tí mo sọ fún owó school ni one hundred and fifty thousand every semester bí mo ṣe ń sọ nìyẹn ọpẹ́lọpẹ́ wọn dẹ̀ ni. sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé níjọ́ yẹn èmi kàn ń bọ̀ láti ibì kan ni mo wá ń gbọ́ tó ń sọ̀rọ̀ ṣọ́lé màmá àfi báyìí sọ pé àwọn máa fi poison sínú wine níjọ́ tí n bá fẹ́ ṣe get together ah, ọ̀rọ̀ ẹ̀ jẹ́ nǹkan tó really touch me gan because ṣọ́lé màmá kì í ṣèyàn bẹ́ẹ̀ owó tó fi mú èmi mi ò expect pé àwọn èèyàn bẹ́ẹ̀ lè kóra wọn jọ kan pé àwọn fẹ́ pa wọn ah mo really wà surprise mo tó èmi sọ fún wọn jẹ pé kọ́ máa mú wáìnì nítorí pé mo mọ̀ pé tó bá mú ah kọ́ tá à ń sọ lẹ́nu kọ́ la máa sọ ni mo ṣe sọ pé kí wèrè tó gbé wáìnì ẹ fún gangan kún gangan mu tó mọ̀ pé kò ní í mu. bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe wẹ́ mi lọ́rẹ̀ẹ́ mọ́ kò sọ̀rẹ̀ mọ́ àǹtí mi lọ́rẹ̀ẹ́ mọ́ ẹ̀yin mímí àti yín báyìí àbúrò ah. <laughs> kò lè tó yẹn ò ṣe nínú rẹ̀ sórí kò kí n ṣe gbogbo ọ̀rẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ o ó kò jẹ́ wípé àwọn yóò lórí burúkú ní tiwọn ni àwọn ọ̀rẹ́ mi wa ó máa ń ṣe dáadáa àti wípé kéèyàn fi gbogbo ilé ayé yìí kó fi ṣe dáadáa fún yàn kò ní kó má pààyàn tó bá fẹ́ pààyàn o so máa lajú rẹ̀ lẹ̀ dáadáa wàá mọ ọ̀rẹ́ rẹ̀ tó máa ní ni ṣùgbọ́n. Ah, wo ọ̀rẹ́ le ọ̀rẹ́ ló ń pa ni ọ̀rẹ́ ló ń la ni àwọn eléyìí ò tiẹ̀ tí wọ́n á ṣọ̀rẹ́ mi mo ṣe wọ́n lóore ni that is to say oore níwọ̀n kéèyàn ṣáà máa ṣọ́ oore ṣe oore tá a máa ṣe tó máa dibi mọ́ wa lọ́wọ́ oore tá a máa ṣe tó máa rọ́ wa lọ sọ́run kọ́lọ́hún má jẹ́ ká ṣe. ó yẹ kí n gba ìlú kí n lọ sí church kí n lọ ṣe ọpẹ́ mi. àwòtọ́ ni àǹtí mo bá yín dúpẹ́ ah mo bá yín dúpẹ́ ah ah. ẹ no be small something. Hmm ọ̀sán lè sọ èmi ẹ̀ lọ èmi ẹ̀ lọ èmi ń lọ ọ̀sán lè bá sọ pé má lọ. tèmi tí mo fi tó ń lọ tí mo wọdú àdìsọ onígẹdú ló ń lọ o ò lè lọ síbi kankan. bàbá mọlẹwà ìyá mọlẹwà ẹ̀yin nìkan kọ́ lẹwà lábúlé yìí lójoojúmọ́ lójoojúmọ́ ariwo yín ni lọ́sàn-án làárọ̀ lóru ariwo yín ni ẹ jẹ́ wọn lọ wọn ń sọmọ ékeré bá àṣọdà àdìsá onígẹdú ìbá àṣọdà àdìsá oníbàdànà Eh, yẹbi tó ń bá dẹ̀ padà dé wọ́n bá yín lé. ìyàmọ̀ lọ tí n bá ní kó o máa lọ tó o bá fi lè lọ pẹ́rẹ́ àjẹ́ gbàbẹ̀ gbàbẹ̀ délé yín nìyẹn. àti kí n tán ni ẹni afẹ́ sùn jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi pò para tó wàá bú ẹyin àrò kọ́yákọ́yá ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò sí tó o fẹ́ dà ọ jẹ́ nǹkan kan lójú mi èmi ò lọ èmi ò lọ èmi ò lọ òde ẹ wo ojú yín mò ń tì bá ti lọ kọjá nǹkan kan níwájú mi. òde tẹ̀mí lọ òdi ẹgbẹ́ wa ni ẹ̀sùn sẹ́mi olórí ẹgbẹ́ èmi ọ̀rọ̀ dàdí tó ní o bàtà bá lọ́dọ̀ àti tó gẹ̀dú ara mi ni. tó o bá fi lè lọ pẹ́rẹ́ gba lé yín nìyẹn ní sọ́ọ̀dù bẹ́ẹ̀ lọ ọkọ mi ọmọ olóòfin jẹ́ ọmọ olú ọmọ ẹni jẹ́ ọmọ olú balẹ̀ mi ọkọ mi káàbọ̀ àwọn yòókù rí ọ̀sọ̀ kalẹ̀ ni. èmi nìkan ni mo wà máa mi. ìwọ nìkan. pẹ̀lú ògọ̀lọ. ta ni mọ́tò. omi tuntun tọ́lọ̀ yẹn ṣèṣe fún mi nìyẹn. ìwọ lọ ra ọkọ̀ yìí. agbára Ọlọ́run. pẹ̀lú owó tiẹ̀ fúnra rẹ ló fi rà. owó mi ni mo fi ra o. ọkọ̀ gíga bọ̀kìnì bọ́kìnì. èmi ni mo ní. bó sórí rẹ mọ rọpò ọjà ọmọ mi rọkọ̀ gbogbo abúlé ẹ̀yin tẹ́ lọ́mọ mi ò lè sórí rẹ ọmọ náà sórí rẹ o ẹni ẹ rò pé ò lè pàgọ́ ó ṣe bí eré bí eré ọkọ ní alárinrin o mo dúpẹ́ mo dúpẹ́ o ẹlẹ́dàá mi mo dúpẹ́ ẹ bá gbọ́dọ̀ ṣe dúpọ̀ o dúpẹ́ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ yìí ah, ọmọ mi ra jíìpù mo sórí ire òrìṣẹ́ ọmọ tí a mú yẹn kọ ọmọ sọnù ilé ọjà ọjà ya ọkọ mi mo sórí ire èmi nìkan tán wọ́n dáràn mo sórí ire ọmọ rẹ ti rọkọ ọmọ ẹlẹ́rọ àti rọkọ ẹ sáré fún aláyè ká kọjá ẹ já kọjá ah! ìyá ọmọlẹ o ẹ máa kó oríire tọkọ. oríire kí ni. ọkọ̀ bọ̀gìnì tọmọ yín gbé wálé ẹ̀mí ó lò ó. ọkọ̀ bọ̀gìnì tọmọ gbé wálé kò lè yé wọ ọmọdé ń ṣe é. kí ló ń ṣe yín bàbá inú yín ò dùn sí ni. torí ń gbà tó bá máa mú bọ́n wá sábà yìí tó bẹ̀rẹ̀ sí wájú lé káàkiri tó gbé ìyá ọmọlẹ́wà máa ń náwó létí ẹ̀ náà <laughs> ìwọ o mọ bí o tó yẹ kẹ́ ẹ pé ọmọlẹ́wà yóò pé nbọ ló ti rówó iṣẹ́ kí ló ṣe ẹ ṣe yẹn ẹ ní ẹ kó oríire ẹ kó oríire ah dùn mí fún ẹ ọlọ́run á jẹ́ kó gbọ́n. tí ń là ń kún wí fún yín gbogbo ìgbà kẹ́ máa báyàwó yín jà ká máa pariwo lọ́sàn-án lóru tí ń là ń wí fún yín o kọ́rọ̀ má lọ́ọ́ dédé ẹsẹ̀ yóò dá fún yín o ah, ẹ jókòó ẹ jókòó ó ní kò ní kankan níbọ̀ yìí ìyá ọlọ́mọ níbọ̀ yìí ẹ mọ dọ́gọ̀jọ́gọ̀jọ́ mọ dọ́gọ̀jọ́gọ̀jọ́ ah, ọ̀rẹ́ mi ó mójú lọ ọjà <laughs> ọpọlọpọ ìwà àtọpọlọpọ ọlọ́ọ̀ náà ni <laughs> ẹ ṣe ṣe wá rí ijó ti wá díjó bàbá ọlọ́mọ àti ọlọ́mọ báyìí ṣé wá rí ìfẹ́ kẹ́sì kan kọ́kọ́ dìde ìyà kọ́ máa kẹrù kú yàn yín ẹni bá fẹ́ náà ní kó náà kọ̀ sí náà kò sí náà jókòó ni bàbá ọlọ́pàá di ọlọ́mọ nìkan làbẹ́ rí ọ̀dọ́ mi yà síyà síyà síyà ẹ̀yin lẹ́nu wá ṣe tọ́ ẹ ṣe tó bá da ẹ bá ń wá jáde fún wọn ó yẹ ẹ máa sọ̀rọ̀ ní lọ ẹ fún. má dojú tì mí. bọ̀rọ̀ kìíní kùnà wé ni well mo gbọ́ pé bọ̀rọ̀ kìíní bímọ ló jẹ́ kí n yà sí bíbá ẹ̀ nítorí pé a lè gbọ́ pé rẹ̀ bímọ lábúlé yìí ká má yà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tẹ mú bíbá ẹ̀ kò tí lè tó yan bí mo parọ́ ni. ó jẹ́ yìí anyway èmi náà múra yín wá ni mo kó nǹkan tó pọ̀ wá látẹ̀kù. bọ̀rọ̀ kìíní tẹ̀lé mi irọ́ ni o. sẹ́ẹ̀rì wọ èkó kankan rẹ̀ èkó rẹ̀ sọ́tìkù sọ́tìkù ẹ̀ẹ́mù dẹ̀ndẹ̀ ẹ̀ẹ́mù dẹ̀ndẹ̀ ọ̀bẹ tó sọ. ẹkùjọ mẹ́ta gbogbo lé ńkọ́ làwọn ọmọ àtàwọn ẹ ọmọdé àbí ẹ wá sórí ṣe ń lọ ọlá pé ó díẹ̀ ti pé mo ṣe wá lọ lọ wá dé o. ẹ ti lọ kú tí ń lọ. ọ sọmọ kó ṣe yẹ wọn ti má bínú. sọmọ kó yẹ kó má bínú kó má bínú. ọ̀rọ̀ nílé ibi ọ̀rọ̀ bá ti bá ní ibẹ̀ ti ń sọ ọ̀rọ̀ ẹ̀

ìyàwó tiẹ̀ dà ṣé ò bá ń ṣọlá àbúrò ẹ̀ tó ń gbénu ilé ẹ̀ ṣé òun náà ló tún máa fún wa lóúnjẹ ló máa bomi fàlejò bobi lè ṣe tó dọ̀rùn dọ̀rùn ó tún wá ga ọ̀ṣọ́mọ wọn tún ń pè wọn ní bí pupa bá wá dúdú á wá bí gígùn bá wá kúkúrú á wá jọ ọṣọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bára ẹ sọ tó ń dòdòdò ọ̀rọ̀ mo fẹ́ rọmọ ẹ̀ mo fẹ́ rí ìyàwó ẹ̀ kí n dẹ̀ rọmọ ẹ̀ kíákíá. <laughs> ẹ wo dádì ọlọ́run àtúbọ̀ jẹ́ fún wa ẹ ní fàìsàn jẹun ọmọ ṣẹ́rí òótọ́ ọ̀rọ̀ wà nínú nǹkan tẹ́ sọ àdè máa ń bára wa sọ̀rọ̀ kò ń ṣe pé àkì ń bára wa sọ̀rọ̀ mm-hmm. ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lẹ sọ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò tiẹ̀. ẹ bẹ́ẹ̀ la sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí irú eléyìí kọ́ ah wo bó ṣe tó gèlètè bẹ́ẹ̀mi àti ẹ̀ bá ń lọ lójú ọ̀nà nísìn ẹ̀gbọ́n àtàbúrò wọn máa pè wá ẹni a bá sọ fún ló máa mọ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n dáadé ẹ má jẹ́ ká fi nǹkan tí ò dá ká fi fa nǹkan tó máa dá wàhálà lẹ́sìn wa lọ́rùn ṣé láwọn ọmọbìnrin tẹ̀lé ń ta yìí wọn dàbí ìgbà tí yìnyín dádì kọ́lọ́n kó ṣàyàn fún wa ni kó jẹ́ kó yan ìyàwó tiẹ̀ àdúrà tá a máa fi tì wá lẹ́yìn nìyẹn lágbára ọlọ́run ọlọ́run á gbàdúrà wa láìpẹ́. ní kíákíá ni kẹ́ ẹ má jẹ́ òpẹ́ ẹ gbọ́ mo fẹ́ rí fún ẹ alẹ́ ló máa pẹ́ kó pẹ́ alẹ́ ló máa yá kó yá gbogbo nǹkan ọwọ́ ọlọ́run ọba ló wà kémi náà rí fún ẹ kó fẹ́ yàwó kó bímọ kí n fojú ara bẹ́ẹ̀ kí n fi rí ẹ láìwọlá wọ bá mi o abára ah, ń sòdodo ọ̀rọ̀. ọjọ́ mẹ́ta. hello baby báwo ni. ẹ àwọn àgbẹ̀. ó tó jọ́ mẹ́ta ni èwo ló wá ṣe ládùúgbò yìí. mo á wò yàn ní ọ́fíìsì níbí báyìí. ọ́fíìsì yìí báwa ni ṣe ti ṣe ni. ẹ à mo ti ṣe tán. ló dàbà. mo fẹ́ padà sílé. ilé. àjẹ́ ah, kí hẹ́pẹ̀. ẹ ṣe. Eh, I can't believe it. ó lè máa jọwọ́ lójú àwọn tó ti mímí ti mọ̀ pé mi lè parọ́ tí n bá ti fi ẹnu yìí sọ nǹkan kan tó ṣe máa rí mi. Ah, mo ṣe oríire láyé mi. má fi ra ẹwé ṣọ́lì màmá má fi ra ẹwé ṣọ́lì màmá ìyàtọ̀ wà ń bẹ nígbà tí mo débẹ̀ mo rí pé yá ìyàtọ̀ wà ń bẹ. máa jọ ẹ lójú máa jọ ẹ lójú máa jọ ẹ lójú ìmọ̀ bí ẹnu ẹ ṣe lè bò sí ni. Ah, inú mi bù inú mi bù gan-an inú mi bù. tí n bá sọ nǹkan fún ẹ ṣé o máa gbà. Ah, kílẹ̀ tí mi nígbà ṣetán láti máa wọ ẹbí ẹ. mo fẹ́ máa wọn fámi mo fẹ́ fẹ́ ẹ tán kì í ṣe mo fẹ́ gbé e tán béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nígboro tí n bá ti mú nǹkan kan báyìí tí n bá máa nẹ́ ni bí àṣà àjẹbù máa nẹ́ tí n bá ti mú nǹkan máa nẹ́ ni mm. mo fẹ́ fẹ́ máa lọ sábúlé máa lọ máa ń a ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe wọ́n sàfọ̀rọ̀. lágbára lòun ní gbogbo ìdíwọ́ àti dènà. o ṣe big party kẹ́yàn ṣe pati káwọn èèyàn wá from different different places. àbí òṣèlú pati. o ṣe rí o máa ṣe. Eh, eh. Alhaji Wasiu Alabi Pasuma ló máa ṣe. Ah! <laughs> ọ̀gá ńlá wà ah! yóò pé méjì wà ló máa ṣe. Eh. wàá rírù wàá mọ ìgbà ẹni wọn náà máa mọ̀ pé o báyàn ṣe. wàá tún ráwọn fọkàn ẹ balẹ̀. nǹkan tí sọ́lé màmá ń dágẹ́ láti jọjọ́ ìlú. ètí sọ́lé màmá alẹ́ kí ni mo ṣe fún sọ́lé màmá ṣé ra mọ́tò nǹkan kékeré nìyẹn mọ́tò tí bá máa rà fún wọn máa bì tì sínú màmá. <laughs> ọmọlẹ́wà níbo ló wà níjọ thursday níjọ thursday oh mo ti gbàgbé mo ṣẹ̀ṣẹ̀ pàdé má kàn ní sọ nípa òun fẹ́ gbé mi jáde ó dẹ̀ tó mi gan-an ni mo ti. will you keep short? Ah. ó máa ń parọ́ ọ̀gọ́ àti Rotimi ṣe ní to tell. For you to know that I know what I'm saying room four oh four kí lẹ̀ ń ṣe níbẹ̀. Oh, ó ti yé mi Halloween Rotimi rí mi ó wá bá mi ó lóun láìpẹ́ mi. fucking bastard! Hey! Show me what I'm doing. Kí ló fẹ́ ṣe? Ó fẹ́ gba ìtì. Kò bá try it ṣọlá tó bá fi lè tra ẹ̀ má di ẹ̀ dùn kí ló fi lè tó lọ ṣé tó lè kó mọ̀ rẹ́sipẹ̀tẹ̀ Ah, bẹ̀rẹ̀ mi èmi ò bá dùn bẹ̀rẹ̀ mi lọ́wọ́ kékeré tó mú wá báyìí ó fẹ́ gbà mí létí ká ní kó gbà ni ká ní owó ẹ̀kan mi kò tiẹ̀ gba etí yẹn ni ó má di ẹ̀ dùn bú mi ò gbé sàrà mi kọjá mọ́ṣáláṣí o mi ò tó ẹ o ló tì mí lórí mi ló wá bá mi tó bá tẹ́ ló tì mí lọ́rùn kò ní wá bá mi yẹn àbó kò ní wá bá mi ò so ṣó ara ẹ̀ má kọjá yẹ o mi ṣe rán respect yẹn ju kéèké kò rà dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ má kọjá yẹ mi ìwà òkè rárá ọmọlẹ́wà abíwọ̀kọ́ rèé tó kúnlẹ̀ níjọ́ kìíní àná èmi gbẹ́ ẹ léyìn tán o fẹ́ fi gé mi jẹ lágbóore tí mo ṣe fún ẹ tó gbogbo àwọn èèyàn tẹ́ lọ́rùn ọkọ tèmi ẹni tèmi fẹ́ òun ló wá mú ẹ ó ti gbàgbé ni bí àti rọ́ọ̀mù gbogbo ìwọ kìíní burúkú kò ṣẹ̀yìn ẹ̀kọ́ rẹ̀ mìṣọ́lá ìwọ. ọlọ́run ló ní pé kí ọmọbìnrin kó wà ń bẹ̀. ìta àṣọ ẹ̀kọ́ làbá máa sọ bí wọ́n bá ti pa níyà ni. Ah! aláàánú mi ni o. ọyọ ṣe é pé ọmọ olójú bẹ́lúbẹ́lú yìí lọ́sọ̀ọ́ rí tó tó báyìí fún ọ. Ah, ẹ wo orí bàǹtàbàǹtà ló ṣe mí mo wá fẹ́ kẹ́ bá mi ẹ̀rọ lágbára ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe dúró tì mí tójú ó tì mí mo fẹ́ kí ẹ bá mi dúró tì èmi náà fẹ́ san oore. wá wò ó tọ́ọ̀tọ́ ọ lè rí gẹ́gẹ́ bí ẹni pọ̀ ṣoore fún mi nítorí pé ọmọ tó mọ oore ni bí mi náà bá ṣoore fún mi ni màá mọ̀ ní sì máa ń sọ fún mi ọmọ tó ìwé mi ti sèdí náà èèrà kò gbọ́dọ̀ rà á bí pẹ́pẹ́yẹ rẹ̀ bá jòkúta omi ní òfìsù ọ̀gbọ́ lóòótọ́ mo ti sèdí náà àmọ́ síbẹ̀síbẹ̀ omi lè tẹ̀yìn bọ̀ lẹ́nu ọ ti wá ní káàsì jiná yìí ọ̀ọ́gà jòkè lọ. àmọ́ wá wò mí gbogbo èèyàn kan ló ṣe é finú tán ìdí nìyí tó fi wá jẹ́ pé wọ́n múlẹ̀ fẹ́yìn méjèèjì débi wípé kò gbọ́dọ̀ dà ọ́ wọ́n bá dà ọ́ pẹ́rẹ́ ọ̀run làálà wọ́n ti jẹ́nu ẹ wàá mọ́ ṣàṣe. ǹjẹ́ omi rúkútú gbọ́nà méjì ọ̀nà òrùkútúgbò ni méjì ìpàdé omi àtọ̀nà wọ́n jọ gẹ́ra wọn sí mẹ́rin mẹ́rin àdébọ̀ yígiyígi tí ìrẹ́gùn aláìní ikú ti ẹ̀rẹ́rẹ́ ìjà èyí máa dò yígiyígi ẹ ò kú mọ́ ó yígiyígi ìyẹn ní ìjọta anú omi ó yígiyígi ọ̀tá omi o ó yígiyígi ọ̀tá omi èyí máa dò yígiyígi ẹ ò kú mọ́ ó yígiyígi ọ̀tá mi. bó ti jẹ́ nù wá wò ní bó bá ti dìrò lé ọ̀la ẹ̀yin méjèèjì kẹ́ ẹ padà wàá bá mi wọ́n ti pèsè àwọn ètò kan lẹ̀ àwọ̀ ìgbà mi láwàá bọ́ sí agbada ètò ńlá lórí ọ̀rọ̀ ọmọdé yìí. <laughs> ibẹ̀ ló jókòó sí sórí ibi tó mú mi dé mo ti rìn kọjá abẹ fáfá. lọ́sìn tó mú kíní mi lọ sọ di dáyà onígi táwọn méèké mò ń fi ṣeré wọn tó ń fa parapara. kékeré mà ní gbogbo yẹn kí ni mo wá ti ṣe tọ́ tí ì ṣe fún mi mm. yọ ọba ìyá ṣáfíù mi gbé wà lọ. Ah! tó bá jẹ́ bí ìyá ṣáfíù ti ṣe ni wọ́n ní pé ó mọ̀ lọ kọ̀mí wégún kọ̀mí gbò wà. Mm. bàbá ṣé kò sì tún eré ṣe. Mm. ṣé àwọn ìyá ṣáfíù tẹ̀lé àrùkọ ìyàwó yẹn ti dàgbà o àwọn ọmọ kéékèèké ìsìn la mọ eré ìsìn ah, ṣe ìyá sáfíù náà mọ̀ dàgbà ọmọ yọ̀dí kọ̀ọ̀kan mọ́ gbogbo àwọn eré àmọ́ bí tẹ̀yìn ti lọ ọkọ ti kí owó ṣe fọmọ yìí o ọtí múnú mi dùn àbí kí n tiẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé ọkùnrin ò tiẹ̀ ní sọ pé wọ́n fi ọ o wọ́n kọ̀ mọ́ orí ọ lójú títí wọ́n mọ̀ dáwọ́lẹ̀ fún mi. Ah, bàbá kò sí ìtẹ̀sí tí ó dà ọ̀fẹ́ yìí ò náà kọ́ṣà ti máa fún mi lówó. Ah, eh, ọ̀kàrẹ̀. ìyẹn ló ń gun àbí. Ah! àánú àwọn òbí ẹ̀ dẹ̀ ṣe ni àánú àwọn òbí ẹ̀ ṣe ni mọ̀lẹ́wà torí pé kí ni sórí ẹni tó jù ni lọ ó lè jù ni lọ òòrùn tí kò bá mi lẹ́kọ̀ọ́ ni ó bá mi lẹ́kọ̀ọ́ ni ah mọ́lẹ́wà máa sọ ẹnu máa sọ ẹnu wọn ní kófìrí ẹ̀ wọ́n ní ìwọ sẹ́nu. dákẹ́ dákẹ́ mo ń pọ́n ẹni o ẹ yẹ mo ń pọ́n ẹni èmi kò sí nǹkan kan tó lè ṣe fún mi mẹ́tàlá ẹ hundred ẹ one million ẹ fẹ́ lè fi mi ṣe nada wẹ́dọ̀ ẹni ni ẹ o àpáta mi tẹ́yìn bá darí sí oṣù tó fẹ́ túká ni. wọ́n bẹ̀rẹ̀ kí ló máa ti ṣe yẹn o. Hey! A ní pé o ti wà ní táwọn ti pẹ́ ni tó mú ẹni tó jẹ́ ṣọ́ọ́lì màmá ò ní díẹ̀ kó máa gbọ́rọ̀ ṣọ́ọ́lì màmá kó máa kò ṣe. Àìmí ìmọ̀ mọ̀ tí mo sọ náà. Ìwọ náà dà báwo la ṣe mú ẹ wá látàbúlé. Mo àgẹ́rù ṣọ̀kọ́ torí pé òun mọ ṣọ́ọ́lì màmá òun ló ṣe ń ṣe báyìí ká ní òmò náà ní díẹ̀ òun ní máa bá máa fi gagbága ìwọ náà dà ẹ̀ẹ́dẹ̀ wo abẹ́tà kò sọ fún ọ̀rẹ́ o because èmi ò fẹ́ ló gbé èèyàn lọ́rùn rárá ni tó ìgbà pé ibi tó ń lọ yìí ibi kú gan ni ah wo mo ń sọ fún ẹ má fi ikú ṣeré ee mọ́lẹ́wà mo ń sọ fún ẹ o má fi ikú ṣeré hmm. wo advice tèmi ni wípé ká lọ bá àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn bíi ajé èjì rẹ̀ àwọn bíi múlẹ́rọ̀mù jaidu àwọn bíi decorum i mean the second in command of Ogun State mopo àwọn ni mò ń sọ yìí àwọn tó jẹ́ pé tí sọ́ọ́lì màmá gan bá gbórúkọ wọn báyìí wọ́n máa bá òní kò sọ̀rọ̀ tí sọ́ọ́lì màmá lè pọ̀ sí wọn lẹ́nu. òsínì burúkú yìí kò lè dúró níwájú sọ́ọ́lì màmá. wọ́n ilẹ̀ máa ta ní kílẹ̀ mi ní ìwọ náà dà mo ti bá sọ títí kò gbọ́ o. mo sọ fún ọmọlẹ́wà o mo sọ fún kò jẹ́ kó fẹ́ yẹ létí dídì ọmọ ni mo sọ fún pé sọ́ọ́lì màmá ò kì í ṣe ẹran rírọ̀ wọ́n ń ṣe èèyàn kékeré lásán tí àwọn máa fojú yẹpẹrẹ mú o mo sọ gbogbo ẹ̀fún kò gbọ́ bẹ́ẹ̀ bá ti bá sọ á gbọ́. <laughs> ṣé ní nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé mo ti wá rí gbangba gbangba nísìnyí pé ṣọ́ọ́lì màmá yín yẹn ẹ ti gbé sórí báyìí ẹ ti sọ́ọ́ di ọlọ́run tẹ̀ ń bọ̀ <laughs> tí kò bá kí n ṣe bẹ́ẹ̀ ni takí ṣọ́ọ́lì màmá ọ̀rọ̀ yìí ò jọ mi lójú òṣèré wọn ti ò jọ mi lójú ikú gbogbogbò ló yà mí lẹ́nu nítorí pé ò dúró lábúlé ká ní pé ò dúró lábúlé wọn kọ́ ọ̀rọ̀ ṣọ́lé màmá ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó nǹkan tá à ń lọ àdábà ẹ̀ tá à ń fi bẹ́ ah, ah, ṣọ́lé màmá ń lẹ̀lẹ̀ ń bẹ̀yẹ lẹ́wà mú lẹ́wà ń bẹ̀rẹ̀ ee eh, ṣọ́lé màmá ó máa pa mí o ṣọ́lé màmá ó gbà pọ̀ ẹ̀rọ tá ní ṣọ́lé màmá gangan náà yẹ kó jẹ́ pé bàbá bàbá ṣọ́lé màmá ló lówó lọ́wọ́ máa fẹ́ ẹ eh! kí ló jẹ́ gan-an tí mi kò lè gbà pọ̀ ẹ̀ ẹ wo ẹ jẹ́ ká mọ̀ mi ìsọjà rẹ. ọmọ lẹwà. wọ́n fi ìgbà tó wà lábúlé yẹn fẹ́ fi wé ìsìn ẹ ṣe ṣọ́lí màmá gùn ju gbogbo yẹn lọ bẹ́ẹ̀ ni mo ń sọ fún ẹ tí ò gbọ́ mo ń kìlọ̀ fún ẹ tó ó dáa. mọ́lẹ́wà tí mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ mú ẹ wá sẹ́kọ̀ọ́ ìwọ lẹ́nu ẹ wá gbọ̀wọ̀ báyìí má fi kú ṣe rí ọmọ ìbò mọ̀kàn tí mo sọ. anyway olúwa ló ti mímí ọlọ́wà ló ti mímú ní pé kí n mú òun lọ sábúlé pé òun fẹ́ lọ́mọ bàbá mi ti màmá mi láìpẹ́. Ah! pé nǹkan tí mò sọ òun understand ẹ̀ mo dẹ̀ hàn pé o mọ̀ òfin ṣèkà ni o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òfin ṣèkà ni. àbódìgbà tí ìṣòro yẹn bá le débi pé mò ń ta lè ta mọ́tò ni business mi ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ náà. dákẹ́ Rotimi dákẹ́ kí ló ń ṣe ẹ́ kí ni problem ẹ o kọsẹ̀ o fẹ́ máa sọ̀rọ̀ òdì sọ́lọ̀ ṣé ti gbélé ìta mi. ọ̀rẹ́ ṣó dìgbà tí n bá ta lé kí n tó pariwo síta. àbá ìsàn ti ṣe é. àmì ò ṣàìsàn ọlọ́run ò ní jẹ́ kí gbogbo yẹn dé báyìí sórí sí ìgbésí ayé ọmọ ẹ̀dá tó bá ń lọ smoothly tí ò bá sì kọsẹ̀ kankan rárá gba inú ẹkẹ́ ló máa bá yàn jù ṣùgbọ́n tí kọsẹ̀ díẹ̀ bá ti wà ọlọ́run fẹ́ dán ẹ wò nìyẹn àdántán lọ́lọ́run ò ní jẹ́ ká rí tá bá ti rí àwọn àdánwò kéékèèké challenges ni yẹ ó máa túbọ̀ jẹ́ kẹ́mi gùn ni sórí bí èmi ṣe wà yìí tí nǹkan mi bá ń lọ gérégé tí mi ò ní problem kankan ẹ̀rù máa ń bà mí ni ṣùgbọ́n tí problem díẹ̀ bá ti yọjú tí mo wò pé yá ó fi mi màá tún sáré lọ́mọ orí mi á tún pé yíná nǹkan tó ń ṣe ẹ business kò lọ déédéé for a while ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní complain kí ni wàhálà ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ọmọ má sọ̀rọ̀ òdì sọ́lọ́run o nǹkan tó ṣe ẹ yìí kò tí ì pọ̀ jù you understand what i'm saying so bá kò pọ̀ sọ́dọ̀ náà pé àsìkò yìí rí bẹ́ẹ̀ ni tó bá yá nǹkan bẹ́tà and that's it. o ti sú mi o. má jẹ́ kó sú ẹ o má jẹ́ kó sú ẹ ọlọ́run á gbà fún wa á dágbà padà a ní rí láburú ó wá túbọ̀ wọlé pàdé mi ó ò ní gbélé ìta lágbára ọlọ́run ó dẹ̀ ní ṣàìsàn lójú nǹkan máa wà pa ó máa wà pa sẹ̀. àti ni mi ṣe máa ń dùn ni ẹ tó wá ń wo mi látijọ́ yìí tó ń wo mi ràn tó bá ti bá mi sọ̀rọ̀ báyìí tí mo gbogbo problem ibi ẹ pé mi ní problem kankan mo ṣe ra ọ sí. ní <laughs> gbogbo ọ̀rọ̀ tí mo máa ń bẹ sọ èwo ló sanwó ẹ̀rí hmm? àfi kó tún máa sọ pé ẹ ò ìṣẹ́gbẹ́ mi ò ìṣẹ́gbẹ́ mi. ẹ náà ìyẹn ògbọ́n náà mọ̀ pé ìyẹn ṣùọ́ bọ̀ tí làákàyè yẹn èmi náà dẹ̀ gbà fún ẹ pé ọlọ́run fún ọ ní làákàyè. làákàyè lọ́lọ́run fún àwa adẹ́ ń lò bó ṣe yẹ ká lò. ọlọ́run á gbà fún wa mi á mú gbà padà sí àbúrò bàdé sọ. pẹ̀lẹ́ bá wò mí ràn àìmọ malage malabe wẹ́ẹ́ kì í mọ́ máa rọ̀ gidigba lálẹ́ odò tabaníkà mọ́ malage malabe wẹ́ẹ́ yí bírabíra de wẹ́ẹ́ abẹ́wẹ́ lọ. ọ̀ ní báyé lọ tabaníkà mọ́ máa rọ̀ gidigba lálẹ́ odò adodo àṣà lọ ọ̀ ní dodo ọ̀ a kì í mọ́ ọmọ lọ́rọ̀ báyìí láàrin ìlú tabaníkà mọ́ ẹ̀yin ìmọ́lẹ̀ kílẹ̀ ajagbó ajájì ìdìbọlé ọ̀fọ̀fájà ló kó fẹ̀yìntì wọn ní dábàá lẹ́nu dábàá bá ní apàdà lẹ́yìn ẹ̀ nínú kíkẹ́ ọ̀rọ̀ tó ọ̀mú lọ́tọ̀ mẹsẹ̀ kò ní wọlé tọ̀ àwọn arúmọlẹ̀ ń jẹ́ kó yé mi pé máa gbé ọmọ yìí kẹ́ máa gbé káàkiri gbogbo ilé ìwòsàn tí ń bẹ lágbàáyé pẹ̀lú ìgbìyànjú táwa náà gbà yìí ara ọmọ yìí ò lè yá tí ẹ lọ àbí kẹ́ gbìyànjú kẹ́ dá ọmọ ìpadà sábúlé wọn káwọn òbí rẹ̀ fojú kan tá a bá ti fojú kan ọ̀nà àbáyọ nù. bàbá ṣó wàá lè tó yẹn ni. ẹ lẹ́nu ẹ kíkẹ́ ó lè jù bẹ́ẹ̀ lọ báwo lèyẹn ṣe máa ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ báyìí tẹ̀ ní gbọ́ ọmọ pé ọlọ́ọ̀fẹ́ tí mo ní sí ọmọ fi gbà ọ láàyè pé kọ́gbọ́n ọmọ ìwá bíi gbé ní sí kíákíákíá tó o bá fẹ́ ní òkú èèyàn lọ́rùn wọ́n kí ní àdó tí mo fi sí ní àyà yìí mo fi gbé ẹ̀mí rẹ̀ rónì tí má fi lè mú kó báyìí yóò tàtẹ́wọ́ pani ọtí bọ́. ó yá yá ẹ bọ́ sílẹ̀ ẹ bọ́ sílẹ̀ ẹ gbé wọ́n máa wọ̀ ń bí mọ̀ wá jó sábà rí bàrẹ̀ bẹ̀rẹ̀ ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra wọ́n máa bàrà bá bí máa bàrà bá dé tiẹ̀ ẹ para yín ẹ pẹ̀lẹ́ rọra ẹ wo ẹ ká sọ ẹ ká sọ ẹ ká sọ wa. ẹ ká sọ ta lẹ́bẹ̀ẹ́ rẹ̀ Táre, kí ló dé? Mọ́lẹ́wà, kí ló fi ṣe? Èmi ò dé. Ẹ̀sọ́ tó bá fi ṣe. Kí ló fi ṣe Mọ́lẹ́wà? Mọ́dọ́rẹ̀. Ọmọlẹ́wà. Mọ́dọ́rẹ̀ o. Ọmọlẹ́wà. Ẹ gbà mí o. Mọ́lẹ́wà. Kí ló Ẹ wo bí ẹ wo bí ẹ pa ilẹ̀. bàbá ẹ bá mi sọ̀rọ̀ kò sí kú lójú yìí. èmi náà mọ̀ wọ́n ti ẹ̀kànràn kí n kó àpèrè lọ́rùn òun ò jẹ́ mo ti ta kókó ìtẹ aṣọ ránṣẹ́ sí wọn. bàbá àwọn wo ló ń pè yín lọ́rùn bàbá kò sí kú lójú yìí. ṣé ọlọ́rọ̀ tó sọ hmm. ẹ̀yin ìyá mi sọ̀rọ̀ nga ẹni àpàkálàpá tó bá pa ẹnu ojú kìnìún ojú òkè àjà ojú tó lé ojú tó kó ẹ làáhàn ṣebí. bàbá bàbá ẹ sọ̀rọ̀. ẹ ń sọ̀rọ̀ ṣé ò gbọ́ ni. mo ń gbọ́ yín bàbá. ṣé bó ìrántí ọmọ tó tó ọmọ wo bàbá ọmọ wo lè ń sọ ọmọ wo lè ń sọ. ọmọ tó o bá ṣàṣepọ̀. mo mọ mo mọ mo mọ bàbá mo mọ. ọ̀rọ̀ tiẹ̀ ṣé ọ̀rọ̀ mọ̀ ó wà wá ìyá ẹ̀ kan sórí ẹ̀ ọ̀ wá ṣe bàbá kí lẹ máa kí ni tìyẹ ọmọ yìí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló wà lọ ó wà báyẹn náà ṣàṣepọ̀. ẹ bàbá kí kí lẹ wí ìyá ẹ ni màá bá ṣe àṣepọ̀. kí bàbá wẹ́rí rẹ sówó wẹ́rí rẹ sọmọ awẹ́dẹ́ wẹ́rí ṣá wẹ́rí rẹ torí pa àwọn kánígbórí tẹ́ yọrí ọlá àwọn èrè wọn agbórí àbàtà yọrùn yìí àgbàdo àbẹ́ tí abara wẹ́wẹ́ bí èjì adébáfólúndọ́lọ́ ọmọ ọ̀rágbèjì adébáfólúndọ́lọ́ ọmọ aṣọ òṣàláwẹ̀ ìwẹ̀ kan ìwẹ̀ kan tí olúwẹ̀ láfimúlújọba ìwẹ̀ kan ìwẹ̀ kan oṣoolé wọn ìbomi ìṣọ̀tá omi la máa bùwẹ̀ omi la máa bùmú àjẹ́lé wọn ìbomi ìṣọ̀tá omi la máa bùwẹ̀ omi la máa bù mú ta ló ń bómi ìṣọ̀tá o omi la máa bù ẹ omi la máa bù mú ẹnìkan ìbómi ìṣọ̀tá o omi la máa bù ẹ omi ẹ o. a ti wẹ̀ ọ̀ṣọ́wó báyìí a ti wẹ̀ ọ̀ṣọ́mọ a ti wẹ̀ ọ̀ṣá ìkú baálé ọ̀rọ̀ àmọ́ gbàmọ̀ràn gbàmọ̀ràn o gbọ́dọ̀ ṣọ́ra fún àna rẹ̀ nílẹ̀gbà kárítọ̀ kánà lẹ́gbàá káríkì ká nà lẹ́gba ọmọdé ilé tírín àgbálẹ̀ tírín níbi a ti obìnrin lẹ́gba káàkiri a gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹni lẹ́gba o téèyàn bá nà ẹ̀jẹ̀ ẹ̀ lẹ́gba ah! gbogbo tá a ṣe yìí ọlọ́run fi sẹ́yìn wá o nínú mọ́lẹ̀ fi sẹ́yìn wá kò dọ̀wọ́ ẹ̀. ọ̀rẹ́ ọ̀rọ̀ ti débi tó lóògùn gbèsè báyìí ọ̀rọ̀ ti débi tó lóògùn gbèsè. kí ló ṣẹlẹ̀ yìí mo ti wá ìyanjú sí ìṣòro tó ń da ilé ayé mi láàmú mo dẹ̀ ti rí solution sí. o wá solution sí. yá ah ibo lọ lọ. ṣé mo lọ síbi tá a máa ń lọ ọ̀dọ̀ bàbá. o oh, o oh, oh, ok bàbá. bàbá ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ni bàbá kú. so kò yẹn ni ò jẹ́ kí n tí ì mọ ibi tí bàbá ń lọ gbọ́ bàbá ti bá mi sọ̀rọ̀ díẹ̀ débi pọ́rọ̀ yẹn ti yé mi. sórí nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ìṣòro tó wà nínú ayé mi báyìí sí yìí ó ti kọjá bẹ́ẹ̀. tó bá pẹ́ nínú ilé tó wà wọ́n á wá sanwó lẹ̀ ilé wò ilé ilé. nínú ilé tó wà nù ẹ. Rotimi kí ló dé ah. kí ló ṣẹlẹ̀. ó ti kọjá bẹ́ẹ̀ ah. ìṣòro yìí ti kọjá bẹ́ẹ̀ sẹ́ẹ̀ bàbá ìwà ti fún mi ní solution. Ah, kí ló ṣẹlẹ̀ gangan. ok ṣòro rántí ọmọ tá a gbé ní ìjọ kan báyìí tá à ń bọ̀ tó tí mo wá bá ẹ lọ́fíìsì. ọmọlédì. Oh, oh oh oh yes oh yes that's true. ọmọlédì yẹn eh. bàbá yẹn sọ pé ara ọmọ yẹn ni mo ti kó gbogbo ìṣòro tó dá yẹn nílànà. you see you see mo máa ń sọ ṣọtiri so mo wá ń bá bàbá sọ pé bàbá kí ni nǹkan táwa fẹ́ ṣe sí i bàbá yẹn wá ń sọ fún mi pé àfi tí n bá tún lè bá ìyá ọmọ yẹn lájọṣepọ̀ lẹ́yìn tí mo ti bá ọmọ lájọṣepọ̀. kí ló sánsìn. bàbá sọ tán báyìí kí n tún máa bèrè bàbá kí. bàbá dákẹ́. àà nù àṣé nìyẹn àṣé nìyẹn ọ̀rọ̀ yẹn ò make sense ah ó bá ọmọ lájọṣepọ̀ gbogbo láìfẹ́ dàrú ọtún wa ní kò proceed pé kó lọ bá ìyá ẹ̀ lájọṣepọ̀ ṣé o mọ̀ pé o máa ni wàá kú àti pé nílẹ̀ Yorùbá ibo ló ti ń ṣerú ẹ̀ o bọ́ ọmọ lájọṣepọ̀ o tún wá fẹ́ bá ìyá ẹ̀ lájọṣepọ̀ you're gonna die what are you talking about. ok kí ni solution sí. solution kan péré ni mo mọ̀ mo dẹ̀ ti sọ fún ẹ ti pẹ́ má gbàdúrà kó dẹ̀ má gbàwẹ̀ and that's it ah, ṣé ìwọ kọ́ ló sọ fún mi nísìnyí pé bàbá ti kú ni bàbá tó kú yẹn ṣé kò yẹ kó sọ fún ẹ pé gbogbo nǹkan pátápátá ọwọ́ Ọlọ́run ló wà àbí kí bàbá òun ṣe lágbára títí kó má kú. ah èmi ò ní sí o èmi ò fọwọ́ sí o kó kọ ọmọ mọ́lẹ̀ kó tún lọ kìyà mọ́lẹ̀ káwọn méjì wá dé hùhùn à ah, mi ò fọwọ́ sí ẹ mo gbọ́ mo ti gbọ́ no no má jẹ́ ká máa argue ṣe bí nǹkan tó fẹ́ ló ti sọ fún mi yẹn ẹ mo ti gbọ́ but èmi á kí nǹkan kan yẹ alátiṣe mi òun ló máa ti ṣe àárẹ̀. ẹ kò má wàá tira ẹ wọnú kó tó lè mí sọ fún mi. wọ́n jáde ṣé wọ́n sọ fún yín ni. Eh, kò sọ fún mi kò sọ nǹkan kan fún mi ibo ló lọ. wọ́n ní wọ́n fẹ́ẹ́ dé abúlé kan abúlé kan. abúlé wo ni. ẹlẹ mi ò fi bẹ́ẹ̀ rántí orúkọ abúlé yẹn dáadáa ẹlẹ́rẹ̀ ẹ ti gẹ̀ẹ́tì nǹkan tó sọ gan ni. Rotimi ti lọ. oh my god. ṣé kò sí wàhálà ṣá. Rotimi ti lọ sábúlé yẹn. yé yé yé wo wo wo ọmọ nǹkan tó máa ṣe é sí ah mo dẹ̀ ní mítìn lọ́sàn-án yìí ọmọ ah, nǹkan tó máa ṣe now sáré sáré lọ bá dádì kó trace Rotimi lọ sábúlé yẹn nǹkan tó bá lọ bẹ̀ kó gbọ́dọ̀ ṣe o kó gbọ́dọ̀ ṣe kó move lọ nísinsìnyí tó bá yẹ pé mo ní meeting èmi àti ẹlẹ́ àbájọ dọ́dọ̀ dádì ṣe ọ̀nà sáǹsì kó gbọ́dọ̀ ṣe nǹkan tó bá lọ yẹn ó dangerous ó dangerous ṣùgbọ́n nǹkan tí mo sọ yẹn so you move now. okay sir all right sir ẹ jí sir. kó gbọ́dọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn o. okay sir nígbà tí mo sọ fún jọ́ọ̀kì ní àná pé ra mọ́ ìrẹ́ o mi ò ra mọ́ ẹ jẹ́ ìrara ara wọn báyìí òun rẹ o nígbà mo ní kọ́ wá yọ owó ẹ̀bẹ̀ bá gbọ́ yẹ wọ́n ń ṣe ẹ̀rù ọlọ́wọ́n bó báyìí ẹ ti mú mi lé ó ti di tiyín àbẹ́ gbọ́. ojú oko lèmi fi wo bí ń gbà yẹn ìmọ̀ ah, ah, kó ti máa dìgboro báyìí. kí ah. ẹni gbogbo àwọn wíńdò tó kù yẹn náà ọmọ àwọn bọ́ṣe máa wádìí ẹ́ bóòní. wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà gidi ti ṣẹlẹ̀ o. kí ni dé. ọ̀rọ̀ mi mo bá wa o. láyé ojú ò ní ríbi ṣojú mi ò ti ń ríbi báyìí nínú ilé mi ẹni tó bá lé ọmọ mi ó wá tó wá ń bá léyàwó mi nínú ilé mi mo dẹ̀ kékéké mo yányányán ìyá ọmọlẹ́wà ohun tó sáyé ọmọ ẹ̀dá tí ó gbà sí nǹkan ti fa sọ wọn ní àfi tí wọn bá bá ìyá ọmọlẹ́wà lájọṣepọ̀ lẹ́ni tó bá ọmọ ẹ̀ lájọṣepọ̀ màá tó rí yanjú sọ̀rọ̀ ọmọ mi bí ìbá ti kí mi fẹ́ kọ́ ọmọlẹ́wà o. ah nígbà àwọn láti wọ́n ṣe pé mo mọ̀ bí tá à ń lọ. wo bàbá mi ẹ ṣe wàá sóyè. ẹ ò gbọ́dọ̀ bọ̀. ẹ sọ débi ni débi ni ẹ lẹ. kí ló dé ta lè béèrè. ẹ ṣoríire ẹ dẹ́kun ṣé ẹ̀yin lẹ ń gbé bí. ẹ jọ kí lẹ́yìn tó fẹ́. ẹ ẹ jọ ẹ ẹ olúwa rotimi. ṣé náà tó wá ṣe dé. rotimi. dadi rotimi. tòjì kí ló mú dadi wá. ṣé ti gbọ́n dáàdi mi ti ṣe. ẹ ó ti rún ó ti rún rọ́ọ̀tì mi ti rún tèmi bá ní à ah, bàbá tẹ́ ẹ náà dẹ̀ bímọ tẹ́ ẹ bímọ tẹ́ ẹ dẹ̀ bẹ́ẹ̀ lọ́n kẹ́ ọmọ ah, ẹ kí rọ́ọ̀tì mi ṣe. irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí arákùnrin irú ọ̀rọ̀ wo rè. Ah, ó ṣe o ó ṣe tèmi ta mọ̀ dáràn o. olórí burúkú olórí ṣe ń gbọ́rọ̀ ṣe ń gbọ́rọ̀ ẹnu olóṣì ó ṣe ó ṣe ẹ ti ẹ dá. adúkẹ́ ẹ ẹ ẹ ẹ rẹ́tí mi ẹ ta ló ṣe fún. àwọn náà ni. ó ti wá dá báyìí ti dá. olórí bókun ṣé orí níta tọkọlẹ̀ ju máa kú ẹ lápá olófo orí orí mẹ́rin orí yóò para rẹ̀ olóṣì olórí ibú. ah tó o bí tí mo lọ mi ní dé ni lẹ́nu rẹ wọn nú yàrá mi ẹ́ ah kò dábàá yìí pẹ̀lú ọmọ lọ́wọ́ ọmọ ọjọ́ mélòó ló ń ṣàgbèrè mi lórí ah, kò dábàá yìí kò dábàá yìí máa pariwo ará àdúgbò àgbọ̀. kó o tó lójú mi fún ará abúlé ìrò ẹ̀yà ará pàdé ẹjọ́ náà kí lójú òrìrí kí lójú òrìrí nìkan tí mi ò ṣe pé wọ́n gbà mí àjọṣepọ̀ kí lójú òrìrí ń bẹ̀ kí ni wọn ṣe rí kí lójú òrìrí tí bàbá rẹ lè ká mọ́ òun lórí mi tí bàbá rẹ lè ká mọ́ mi lórí àbábúrò rẹ ẹ kí lójú òrìrí nìkan tí mo ṣe bàbá ẹ ló ká lórí mi sójú tuntun ni tó jẹ́ tuntun. àdùgbò kò dá báyìí ó sì ń ó ní bẹ́ẹ̀dì tó rí ibùsùn tó bá wà báyìí bóyá ìṣe rọgọdọ rẹ̀ ó ṣe nǹkan ó máa lórí ẹ̀hún ni ọmọ tó ń lọ ọmọ gbádùn ọmọ náà mo gbádùn rẹ̀ ó lè lẹ̀ mẹ́fà olórí ibú olóṣòṣòrí ọmọ olóko níní nígbà tí kò mí pẹ̀lú kó tó bá tẹnu jẹ́ ńlọ fún ẹni lé ńlọ fún ẹni ìlà ni ìlà ni ìlà ọjà lára ìlà fún ẹni. adúkẹ́ adúkẹ́ adúkẹ́ ẹ ẹ o gbọ́ mọ́lẹ̀ fún mi. gbogbo ohun tó pa á pọ̀ láyé lọ́rùn mo ti gbé fún ẹyẹ káwá pàdé mọ́. a adúkẹ́ ẹ. tí ọ̀rẹ́ sì ń bá ti ṣiṣẹ́ mọ́. rántí mi tó o mọ̀ gbẹ́lẹ̀ ìjọ kìíní àlọ́ bàrẹ́ ìyá ẹ̀ lọ́rùn. Ah, tán. ayé mi o àbọ̀ tèmi ta. rántí mi tó gbélé jọ́kì ní àná rẹ̀. ẹ sì farabalẹ̀ fàyè mi jẹ́. ti bàjẹ́. ẹ sì farabalẹ̀ fàyè mi jẹ́. mo tẹ́ ń gbìyànjú láti sọ fún mi ni pé ìyá aró tèmi rè. lágbára Ọlọ́run ló bì í kékeré ló ti gbélé ńgbà tó sọ kó lọ́dọ̀ mi. <laughs> oṣù kò sanwó gbò ìgbà tó kó lọ́dọ̀ yín ọ̀dọ̀ mi ló wá ọmọ tó bí fún mi òun ló wà ń sìn. Ah! ó tó ráyé rántí mi rún rotimi tún wà burú ẹ. ṣé o ráyè ẹ báyìí àdùkẹ́ àdùkẹ́ ṣé o ráyè ẹ mo ah. dẹ̀ kéékèèké mọ yányányán ah. ìgbẹ̀yìn lòdó ló kù adé báyìí ẹjọ́ tán. ilẹ̀ ah. yorùbá ṣe é rí i pé gbùgbùrúkú lélẹ́yìn àdùkẹ́ ó bà ayé jẹ́ ó bọ̀rù jẹ́ àdùkẹ́ bà ayé jẹ́ ọ̀rọ̀ ẹ kó kọ̀ọ̀gá ọ̀rọ̀ ẹ kọ̀ọ̀gá bó bá ní kó bẹ́ẹ̀ wá kọ̀ọ̀gá ọ̀rọ̀ tí jìnnà. àwí tó. ẹ ló máa mú nú ẹ̀yin méjèèjì. ewo ta ló máa mú nú ẹ̀yin méjèèjì. Eh, òkè òkú ló lòkú bàbá ọmọ ló lọmọ ìwọ náà ló ní nǹkan ẹ nígbà tó wà ṣán góòdè ló ti dúró tì mí fẹmi ńgbò dẹ ti dọyẹ orí igbá yìí wọ́wọ́ tó. nígbà tó yàn dé fẹmi ìmọ̀ ọ̀ṣẹ́ ẹ̀ ni bí ló tì mí ọmọ iṣẹ́ ẹ̀ lórí ìyá yín ni ó yá kẹlẹ́rù gbẹrù ah. <laughs> kẹlẹ́rù gbẹrù. wọ́n tún ti rún wọn. Eh, eh, ẹlòmíì tún rún wọn nù lẹ́nu. Eh, ẹ jọ bá wọn. ṣẹlòmíì tún rún wọn nù ẹ Adúkẹ́ kí ló dé. ìyá mọ́lẹ́wà ah. ìyá mọ́lẹ́wà. Adúkẹ́. Ah, ah. ìbá má ṣe léyìí. Adúkẹ́. ẹ jẹ́ ká bá gún ọlọ́sọ̀ síta ẹ jẹ́ ká bá gún ọlọ́sọ̀ síta. ọ̀tá bí àjà ìbá má ṣe yìí. egbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé. kíkà tó kẹsàn-án ìwà ẹ̀wọ̀n adúkẹ́ tó parí ayé ẹ sí mo kékeré mo yan yan yan mo dẹ̀ kékeré kíkà tó kásán ìgbà ó. nìkan mo bójúlé kílẹ̀ tó pa òṣìkà ooo ohun rere àti ìbàjẹ́ o kíkà tó kẹsàn-án ìwà ooo. ìmọ́lẹ̀ tó pa òṣìkà ohun rere àti ìbàjẹ́ o kíkà tó kẹsàn-án ìwà.